اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي أقفوا بعد الله سبحانه وتعالى تتنقى يجوكو أني أروي lórí ìfi tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó fi rán tàmálẹ̀ sígbésí ayé wa kí a lè bá ṣe kòǹgẹ́ oríire láyé ń bí àti ní gbangba ọjọ́ alkiyama èròǹgbà wa kọ́lọ́mọ́ fi dùn wá kọ́lọ̀un ó ṣe ní sábàbí oríire fún wa gẹ́gẹ́ bá ṣe ń sọ́lọ ọ̀rọ̀ lórí àsọ́láàtì irun tó jẹ́ wípé ó ní nǹkan àkọ́kọ́ tí ọba adẹ́dà ó béèrè lọ́wọ́ ìdánigbà gbájọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ ẹni tí inú rẹ̀ bá yanjú wọ́n bá tún iṣẹ́ rẹ̀ yókù ṣe tí ọ̀ràn yẹn bá kẹ̀rẹ̀ wọ́n ò ní kí wọ́n wò nínú àwọn náfìlà rẹ̀ tí máa yàn kàn fi bá dì í tó ń fi túmọ̀ sí wípé bí a ṣe gbọ́dọ̀ fi ìrun ọ̀ràn yẹn falẹ̀ ìrun náfìlà náà a gbọ́dọ̀ fi falẹ̀ pàápàá jùlọ ìdìde ní òru òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam ó ní sharaful mu'min iyì àpọ́nlé ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo oníkíni qiyamuhu bil-layl kó máa dìde ní òru òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kí ló sọ nípa rẹ̀ ó ní alaykum bi qiyamil layl ìdìde lóòrù yẹn náfìlà ó dọwọ́ yín fa innahu dáàbò salihina qablakum ìṣesí àwọn ẹni rẹ síwájú yín ni tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ni rẹ ẹ má fi ìdìde lóòrù yẹn náfìlà ẹ má fi ṣeré wa qurbatun ila Allah ìmáa mú súnmọ́ bá dẹ́dà Allah subhanahu wa ta'ala wa mukaffirat li sayyi'at e máa pa ẹ̀ṣẹ̀ rẹ́ fúnyà wa manahat anil ith e máa kọ́ dí pé kíyàn lè dẹ́ṣẹ̀ yóò jẹ́ àjẹ́ ara nínú ara èèyàn tó jẹ́ pé ìdẹ́ṣẹ̀ yóò máa rùn sí kò ní rọlọ́rùn láti ṣe ètò parí hadithi ọ̀rọ̀ pọ̀ ní orí rẹ̀ àwọn àfáà kan sọ pé ọ̀rọ̀ ń pọ̀ lórí rẹ̀ tó jẹ́ pé ó fẹsẹ̀ rinlẹ̀ àwọn kan ní a ah, ọmọ ẹ̀hẹ̀ kí ni ó ní wọ́n mọ́tìrẹ́dẹ̀ dáì anẹ́jẹ́sì ìyí máa lé àrùn kó lára irun èèyàn èèyàn gbọ́dọ̀ ṣọ́ làwọn fáàmà fi sọ pé ọlọ́run wọ̀ fẹ́ràn ẹnìkan àfẹ́ntí ń kírun tí èèyàn bá ń fi òun ráre ọlọ́run fọ̀rọ̀ rẹ̀ ráre láyé bí àti gbangbájọ́ bendalkiam ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé èyí tó dáa jù nínú iṣẹ́ afdalul amal èyí tó dáa jù nínú iṣẹ́ òun ni asọ́láàtú ní awwal waqtiha tá a kí ní àkọ́kọ́ àsìkò rẹ̀ olólọ́lá jù nínú iṣẹ́ ó pàtàkì kíyàn mú ìrun kíkí ní ọ̀kúnkúndùn wọ́n fẹ́ gbogbo ní tá a bá fẹ́ ní tá a fẹ́ fi tá a fẹ́ kégbàjarè bí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ká béèrè lọ́wọ́ rẹ̀ nínú ọ̀run pàápàá jùlọ nínú sùjádà wa. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní aqrabu ma kana al-abdu ila Allah subhanahu wa ta'ala ma yakunu al-abdu ila Allah subhanahu wa ta'ala ìgbà tí ó jẹ́ tí ẹrú súnmọ́ ọba dẹ́dàájú ó ní ìgbà tí ó wà ní sùjádà nítorí náà kí ni tó fẹ́ ká ṣe ìrólélé kí wá ní tí òjíṣẹ́ náà sallallahu fẹ́ ká ṣe rẹ̀ ó ní ká kún fún àdúà nínú sùjádà wa ó dede, dẹ̀dẹ̀ kò sí ṣùgbọ́n bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala yóò bí abùkátà ni yóò gbàdúrà inú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bí òòró bá ṣe gùn sí ni rukú máa gùn sí ni sùjádà ṣe máa gùn sí mathalan rákà alákọ̀ọ́kọ́ máa ń gùn ju tèkejì lọ tèkejì máa gùn ju tẹ̀kẹta lọ tó bá jẹ́ ìrun olóko mẹ́ta ni tó yẹ lọ́pọ̀ mẹ́rin ni tẹ̀kẹta yóò gùn ju tẹ̀kẹrin lọ débi pé wọ́n ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó bá lọ sí rùkú tó bá kírun tán tó bá kò ní òrò tó lọ sí rùkú dèédé bó ṣe dúó ní òrò kíyàmù rẹ̀ náà ní sábà máa dúó nínú rùkú tó wá dìde kò ní rùkú lẹ́yìn ìgbà tó ṣe àkàr tán àwọn máa rò kó ti gbàgbéra sí òró ni kó tó lọ sí sẹ́jìdà sallallahu alayhi wa alayhi wa sallam tó bá wà ní sùjádà náà ìmọ̀ gùn bẹ́ẹ̀ tó bá wá dìde kò ní sẹ́jìdà níjókòó àárín ìmọ̀ pẹ́ náà bí ìgbà tó jẹ́ pé ó gbàgbé sórí ipò yẹn ni gbogbo eléyìí ló ní adkar ìrántí ọlọ́run ọba àwọn ibùsọ̀ ibùsọ̀ ọlọ́run ló ní ìrántí ọlọ́run ọba tá a máa ṣe níbẹ̀ tá a fẹ́ kí mùsùlùmí ó mà kìí ṣe pé kò mọ̀ ọ́ ká nìkan kọ́ mọ̀ túmọ̀ rẹ̀ torí mímọ̀ ká àti mímọ̀ túmọ̀ rẹ̀ ìyí máa mú kí ìhun èèyàn ó kira pàápàá jùlọ ìgbà tó ń bá ń gbogbo nǹkan yìí tó dẹ̀ mọ̀ pé wájú ọba adẹ́dà ló subhanahu wa ta'ala èyí máa jẹ́ kí ìlapa dáadáa ṣẹlẹ̀ pẹ̀lú ìrun èèyàn nígbèsí ayé èèyàn tó bá tún bẹ sẹ́jà ẹlẹ́ẹ̀kejì yóò tún wà níwọ̀ntúnwọ̀nsí níbi òru rẹ̀ náà tí ó bá wá dìde lọ́ra kẹ́ ẹlẹ́ẹ̀kejì yóò rọra jókòó wọ̀nba ìjókòó sinmi táwọn afáǹpẹ̀ ní jẹ́sẹ̀tẹ̀lẹ̀ ìstirah ìjókòó ìsinmi rákà ẹlẹ́ẹ̀kejì ò ní gùn tó tà kọ́kọ́ tẹ̀kẹta náà kò ní gùn tó tẹ̀kejì tẹ̀kẹrin tó bá jẹ́ olóko mẹ́rin ni kò ní gùn tó ti ẹ̀kẹta tashahud tà kọ́kọ́ tó bá jẹ́ pé ìwọ̀n olóko mẹ́ta tàbí mẹ́rin ni yóò mà níwọ̀nba ṣùgbọ́n tashahud tẹ̀kejì yóò pọ̀ yóò gùn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún sayyidina ibn mas'ud radiyallahu anhu ó ní tọ́ ọ bá ti ṣe tashahud tán ṣàṣàlátù fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wá wá ṣọ̀rí pàápàá jùlọ nínú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn allahumma inni a'udhu bika min azabil qabr wa a'udhu min azabil nar wa a'udhu min fitnatil mahya wal wa a'udhu min fitnati masayida jẹ kó ṣe yùn kọ́ wá ṣọ́ àwọn àdúà tó fẹ́ lóríṣiríṣi ní tó bá ń fẹ́ níwájú ọba adẹ́dà kó ké gbàjarè lọ́ba tó ń fi túmọ̀ sí pé kí ni gbogbo àwọn tí òjíṣẹ́ náà sàrà sálà ń bá ní ká ṣe ládùúà inú òun la fẹ́ ká ti ṣe mẹ́tẹ̀lẹ̀ òjíṣẹ́ náà sàrà sálà ń sọ fọ́kàn nínú àwọn sàábé ma'az bin jabal tó ní òun ni ó gbé àṣẹ àwọn àfáà ni ó gbé síwájú ní gbangba ọjọ́ gbẹ̀ǹjẹ́ àdùkíyàmù ó ní kò sí ẹni tó ma halal àti haram nínú umma mi tó Mu'adh bin Jabal radiyallahu anhu ó ní ya Mu'adh ìrẹ́ Mu'adh wallahi inni la uhibbuk ìrẹ́ Mu'adh mo fọ́lọ́wọ́n bá búra mo fẹ́ràn rẹ̀ sallallahu alayhi wa sallam a pé eléyìí ti là na ó ní la tansa má gbàgbé dubra kulli salat lẹ́yìn gbogbo oorun an taqul pé kó o máa sọ báyìí Allahumma a'ini Allahumma a'ini ala dhikrika wa shukrika wọ́láwọ́ bá Allah subhanahu wa ta'ala ràn mí ṣe lórí ìmá ṣèrántí rẹ̀ ní gbogbo ìgbà ìmá dúpẹ́ fún ọ ní gbogbo ìgbà èyí tó yẹn jújù nínú ẹ̀sìn rẹ̀ ni ó jẹ́ máa ṣe ń gbogbo ìgbà ó ní lẹ́yìn irun ṣáàdì rántí pé ó sọ fún Sayyidina Ibn Mas'ud wípé àdúrà lélẹ̀ ó ní káyàn án tá a bá ti ṣe tẹ̀ṣẹ́ òtàn tá a ṣe láti fọ́jú ṣe náà sálàm tán tá a wá ṣọ̀rí nínú àwọn nǹkan mẹ́rẹ̀ nìyẹn ká ṣe ká yin àdúrà tá a bá fẹ́ lóríṣiríṣi. ó wá sọ nínú àwọn ọ̀rọ̀ míì tó wà nínú Sahih Muslim lórí muaqibat ntí èèyàn máa ń dé bá níṣẹ́ rẹ̀ nínú àwọn gbólóhùn tó jẹ́ pé gbogbo òrùn tíyàn bá kí kéèyàn má ṣe aláìṣe òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ojúwe subhanallah oníkàṣe mẹ́tàlélọ́gbọ̀n thirty three alhamdulillah kàṣe thirty three allahu akbar kàṣe thirty three thirty four na adhkar làwọn eléyìí ìṣèrántí ọlọ́run ọba ni tá a bá sálámà tán láṣẹlẹ̀ bọ́tú gbogbo tó bá ti jọ mọ́ àdúà nínú òun láti ṣe ìmá ní sùjúdùwà tàbí kátó sálámà lẹ́yìn tẹ̀ṣáhùdù gbẹ̀yìn tó bá jẹ́ pé ìran olóko tó ju méjì lọ ni tàbí tó jẹ́ pé ìrun tó ní tẹ̀ṣáhùdù méjì tó bá jẹ́ pé tẹ̀ṣáhùdù kan ni ká ṣe àwọn àdúrà kó tó di pé a ṣe tẹ̀sílíìmù òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ṣe sọ síwájú ó ní asọ́látú irun o thalathatu aslaf apin sí mẹ́ta ní dọ́gbandọ́gba ó ní atuhuru thulufu ìmọ́tótó ìdá kan ni nínú ìdá wa qiyamu thuluthun ká dúó dáadáa lórí ìrun alọ́rùkù àtúndúó dáadáa alọ́rùkù dáadáa àtúndúó padà bó ṣe ká dúó olókódà kan nínú mẹ́ta ó di méjì nínú mẹ́ta ó ní wọ́n sojú odò tólótó alọ́ sùjádà bó ṣe ká lọ agbé orí kó ajókòó níjókòó àárín ká tó tún á lọ náà bó ṣe ká ṣe ó níyàn náà kódà mẹ́ta dákan nínú mẹ́ta onímọ̀nà dáhà bí hákìá ẹni tó bá mú ẹ̀tọ́ gbogbo wọn wá bó ṣe kó mú wá kúbilẹ̀t mìnhù agbàrún rẹ̀ wà kúbilẹ̀ mìnhù sáà irú amẹ́lì gbogbo sẹ́yìókù tí ó bá ṣe ọlọ́run ọgbà lọ́wọ́ rẹ̀ kọ́lọ́mọ́dáṣẹ́ wà lọ aláyà ó ní márùn-ún rọ́dẹ̀t ilé ìsọ́látù ẹni tá a bá dá àwọn rẹ̀ lù láyà rúdà ilé hisa irò amẹ́rì gbogbo sẹ́yòkù tó bá gbé wá gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ kíyámà á dá lù láyà tó ń túmọ̀ sí pé ẹni tí ò kírun ẹni tí kò múrun wá kó gbàgbé ẹ̀ eléyìí pàtàkì ló fi jẹ́ pé a mójútó ìrun wa dáadáa ìyẹn ló fa atótónu lórí àwọn májẹ̀mú òrùn tá a bẹ̀rẹ̀ kí ni atohor ìmọ́tótó tó jẹ́ pé májẹ̀mú ni kò sí lára àrùn gangan fún ara rẹ̀ ṣùgbọ́n tẹ́yìn ò bá mú wá tí è ṣe pé ìdí kan ló fà tàbí kejì tí ṣeré àlọ́wọ́ sí á ìrun rẹ̀ ò rí bi dúró sí nínú àná ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala àti ìkẹrẹ àti ṣe àlàyé lórí bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam bó ṣe máa ń ṣe àlùwàlá ìbéèrè tó bá ṣẹ́kù nígbàtí a bá mú ọ̀rọ̀ wá ń tán a máa gbọ́ àtún wá fẹ́ ràn létí ohun tá a máa ń fi ṣe àlùwàlá tá a máa ń fi ṣe mọ́tótó nínú Islam èyí tí ó wà aglab tó rinlẹ̀ jù òun náà lomi omi wá pín sí oríṣiríṣi tó jẹ́ yí pé ọ̀gọ̀rọ̀ gbà a máa rí omi but a fi ara nira wa a ní fẹ́ lò ó tí eléyìí ò dẹ̀ bójú mu torí pé kò sí lára àkọọ́lẹ̀ nínú omi tá a lè lò láti fi ṣèmọ́tótó àti sọ síwájú Allah subhanahu wa ta'ala ó ṣe omi ní ìtààmà fi ṣe ìmọ́tótó omi ó pín sí méjì omi tó pọ́n fúnra ara rẹ̀ tó ṣe mọ́ nǹkan ìyẹn omi mímọ́ ó pín sí méjì ó mọ́ fúnra ara rẹ̀ ó ṣe mọ́ nǹkan tàbí omi tó mọ́ fúnra ara rẹ̀ tí ò ṣe mọ́ nǹkan. nínú omi tó mọ́ fún ara rẹ̀ tí ò ṣe é mọ́ nǹkan àkọ́kọ́ rẹ̀ tó mọ́ fún ara rẹ̀ tó ṣe é mọ́ nǹkan èyí ni wípé òun gan mọ́ adẹ̀ fi ṣèmọ́tótó a lè fi haid a nifas a ṣàlùwàlá a mú ẹ̀gbin kúrò lára àkọ́kọ́ rẹ̀ ó ní omi òjò omi tó ń sọ̀kalẹ̀ láti sánmà Allah subhanahu wa ta'ala ó ń pè àkíyèsí wá sí pé wa anzalna minas samai ma'an tahura a sọ̀kalẹ̀ láti sánmà omi tó má tó ń túmọ̀ sí pé omi òjò omi tó mọ́ ni nínú ayami Allah subhanahu ń sọ fún wa yí pé wa yunazzilu alaykum minas samai ma'a liyutahhirakum bihi a sọ omi kalẹ̀ láti sánmà omi òjò láti fi ṣe àfọ̀mọ́ fún yín pẹ̀lú rẹ̀ omi òjò gbogbo bó bá ṣe rí omi mímọ́ ni tọ́yẹ́ pé tá a bá ti rí àní máa sọ pé à ń dara wa láàmú ìmọ̀ ká gbé síbì tàbí ká fi ṣàlùwàlá directly èkejì omi tó jẹ́ yí pé ìpìlẹ̀ rẹ̀ omi ni ó kàn yí padà sí nǹkan míì ni bí kíni bí yìnyín tàbí omi tó tutù tó ti tutù gan ó tutù gan kò mú kò ní ìpìlẹ̀ rẹ̀ tó ó wá dé ògbóǹgbò títutù ó wá ti di kàkàrà ó ti ó dì kò mú kúò ní ìpìlẹ̀ rẹ̀ tó ń túmọ̀ sí pé tá a bá ti yọ omi ni a máa lò tí ó bá ṣe yọ ó ṣe fọwọ́ pa táàfì rí tútù rẹ̀ táàfì mú àlùwàláwá ká máa bá lọ àlùwàláwá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn dùá àti máa ń ṣe nínú òrùn ó ní wanaqini min khataya kama yunqa thawb al-abyad min ad-danas wagsilni bilma walbard wasalj wọlọ́wọ́ bá fọ̀ mímọ́ pẹ̀lú omi àti ètò tútù àti ètò títì tí ìbá aṣomi mímọ́ ni ètò títì àti ètò tútù òjíṣẹ́ násìlá àlàsálàmù ní sọ yí pé fífọ̀ mímá ẹ̀kẹta omi tí ń sun à ń kọjá ń bì a rí omi tó ń sun nínú ilẹ̀ àwa mùsùlùmí ò ní máa ṣe èméjì bó ló ṣe jẹ́ la omi tí ń sun nínú ilẹ̀ omi mímá ni tó bá ṣohun la rí àti ṣàlùwàlá pẹ̀lú ẹ̀ àti ṣèmọ́tótó pẹ̀lú ẹ̀ ìjọsìn pẹ̀lú ẹ̀ islam ó fi rinlẹ̀ allah subhanahu wa ta'ala ń pè àkíyèsí wá sílẹ̀ alam tara anna allah anzala min as-samaa'i ma fasalakahu yanabiya fil ard ẹ̀yin ò rí ni bí ọba adẹ́dà ṣe ń sọ omi kalẹ̀ ní sánmà ó wá ojú ọ̀nà tí ó máa sun nínú ilẹ̀ tó ń túmọ̀ sí pé èyí tí ń sun nínú ilẹ̀ náà ìpìlẹ̀ rẹ̀ ń bolo ti wá látòkè láti sánmà gbàtọ́ yẹ pé ìpìlẹ̀ rẹ̀ náà nìyẹn á lo ìyẹn náà láti fi ṣe mọ́tótó omi bahab òkun àbí àní sọ pé torí pé ó níyọ̀ àní lè lò ó láti fi ṣe mọ́tótó lá kíni omi ni ìpìlẹ̀ rẹ̀ ni nínú àwọn sábẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ya Rasulullah ìrẹ òjíṣẹ́ náà sọlá àṣálàmù iná narkabul bahar a máa ń rìnrìn àjò lórí òkun wa nahmilu ma'ana al-qalila min al-ma' a wà gbé omi kékeré dání fa in tawadda'na bihi atashna tá a bá ní omi kékeré tá a gbé dání ká fi ṣàlùwàlà bó o la ti fẹ́ sí ti mímu sí àfọ̀nàtọ̀wọ́dà bímáhì bá ṣé omi òkun kí ni tí wọ́n ń rò torí wípé omi oníyọ̀ ni ṣé a lè lò ó láti fi ṣàlùwàlá tá a bá ti fi lè ṣàlùwàlá a lè fi wẹ̀ jẹ́nàbà a lè fi wẹ̀ haid a lè fi wẹ̀ nafas a lè fi mú ẹ̀gbin kúrò lára fọ̀kọ́lá rasulullah sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wọ́n wá ń sọ pé ó mú òfin wa wọ́tọ̀húrú má òhù mímá ni omi rẹ̀ ọmá fúnra rẹ̀ ó dẹ̀ ṣe má nǹkan tó túmọ̀ sí pé kí a lè fi ṣàlùwàlá a lè fi wẹ̀ wẹ̀ jẹ́nàbà a lè fi wẹ̀ wẹ̀ nifas a lè fi wẹ̀ wẹ̀ haid òjíṣẹ́ náà sàrà sálà ó tún wá dá wọn lóhùn jù béèrè wọn lọ bí ṣe bá sábà máa ṣe ìyí máa dáhùn tani ju ibi tí làákàyè ẹni tó ń ṣe béèrè gan tó mú wà ó ní alihillu maitatu àwọn nǹkan tó wà nù rẹ̀ tó kú sínú rẹ̀ gan ní nǹkan àmì tá a lè jẹ lókè halali ni jíjẹ fún wa gbogbo ẹja tó kú nínú odò halali gbogbo nǹkan tí ń ṣẹ̀mí nínú odò tó kú síbẹ̀ halali ní jíjẹ fún wa kì í ṣe yẹn nìkan máa zam omi zamzam àwọn èèyàn kan máa ń máa ń wúwo lára wọn ṣé bọ́lọ́wọ́n ọba ṣe ròyìn zamzam lẹ́nu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣáà wa lè lóbi láti fi ṣàlùwàlà bẹ́ẹ̀ torí wípé kí ni òjíṣẹ́ náà sáà sánà gẹ́fì ṣàlùwàlá ẹgbà àtọwà látọ̀dọ̀ sayyidina ali radiyallahu anhu ọsọ báyìí pé anna rasulullah sallallahu alaihi wasallam dáa bí sẹ́jì òjíṣẹ́ náà sáà sánà ní kí a mú igbá sẹ́jìlú tí omi kù sínú rẹ̀ but kò kún omi òkun wọ́n mi kùn sínú rẹ̀ tó bá kún á pè ní zenob ẹ̀kún omi bucket òní zenob ṣùgbọ́n tí ó bá kún omi kan wà nínú kọ̀ńténà kan ní sẹ́jì òjíṣẹ́ náà sàánà ni ẹ bá ń gbé wá mímáhì zamzam ẹ̀kún tí igbá tí omi inú rẹ̀ pọ̀ tí ò kún tó yìí omi tó wà rẹ̀ omi zamzam ni fàṣírẹ̀ bẹ̀mí náà òjíṣẹ́ náà sàásílà mú nínú rẹ̀ wọ́tọ́wọ́dà ọdẹ ṣàlùwàlá nù rẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni omi zamzam a lè fi ṣàlùwàlá kì í ṣe lẹ́yìn nìkan alimẹ́ alájìn alimọ̀tọ́gọ́ yorùbá tó lè mọ́ omi tó wá láti pilẹ̀ ó adágún síbì kan ìgbà tó dágún ó lè jẹ́ inú bọ́kẹ́tì ó lè jẹnu gbá ó lè jẹnu drop gbà tó pẹ́ sínú rẹ̀ ọwọ́ á ti yí padà ó fẹ́ máa rí bákan. àwọn bí mukhalatati tahir àbí ń tó rúpọ̀ mọ́ ń tó mọ́ ni la yumkinu sahnuhu an tọ́jẹ́ wípé a lè ya nǹkan yẹn kúrò lára rẹ̀ wípé rárá ká ya eléyìí yàtọ̀ sí eléyìí wọ̀wọ́rọ̀kọ̀lù ṣẹ́jọ́ bíi gíláàsì ilẹ̀ nígbà míì tàbí nǹkan míì tó kó sí tàbí ewé kó sínú omi torí pé àwọn ewé ipọ̀ tàbí àwọn àtàkùn ó ti wá di wípé kọ́nà rẹ̀ ti fẹ́ change but n tá a mọ̀ nípìnlẹ̀ ó ní omi wọ́sọ̀bùn tàbọ́ṣẹ ọṣẹ ló ṣe bí ẹ ń dà sí but ọṣẹ ti sílẹ̀. Si a ti mọ̀ òótọ́ wà lógeere orí omi ni wọ́dàkík tàbí ó lè jẹ́ lùbọ̀ ó lè jẹ́ gàrí ntọ́wà powdered ó dà sí tàbí igbá tá a gbé kalẹ̀ tá a kàn bómi sí ó lè jẹ́ igbá tásà bíi fólókó tọ́jọ́ pé ńgbà tó ṣe bí ẹ ń pẹ́ díẹ̀ ó ti fẹ́ máa rí bákan bó ti rẹ̀ àmọ́ pómi ni gbogbo eléyìí omi ni wọ́n jẹ́ a lè lò wọ́n láti fi ṣe ìmọ́tótó. now èkeje omi tí nàjásà kọlù ṣùgbọ́n kò yí padà bí wọn ò bá sọ fún yàn a lè mọ̀ pé nǹkan sí omi látara pé kí ni kò yí taste ẹ̀ padà kò yí àwọ̀ rẹ̀ padà kò dé òórùn rẹ̀ padà bí wọn bá sọ fún yàn àlema láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní omi tí wọ́n bù fún ẹ̀ ibi tí wọ́n ti bù kò sóríṣiríṣi nǹkan tí wọ́n ẹ̀ dá síbẹ̀ o ṣùgbọ́n mi tó fẹ̀ wọ́n ń fún un níro èrò tọ́jọ́ mọ́ ìbéèrè ni wípé ṣómi ṣe é lò òjíṣẹ́ náà sọ̀rọ̀ ó ní innal maha tahur omi o nípìlẹ̀ bó ṣe wá mímọ́ ni la yunajjisuhu shay kò sí nǹkan kan tí ó kọlù tí ò yí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ipò padà tí ó wàá sọ di ẹ̀gbin òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàm tó wàá sọ pé idha balagal ma'a kullatayn tí omi bá ti dé kúlà méjì òǹdíwọ̀n ní òǹdíwọ̀n tó pọ̀ díẹ̀ lam yahmil al-qabath ẹ̀gbin ọ̀wọ́ èyàn ní wípé omi pọ̀ débi pé n tó ta sí kò yí òórùn rẹ̀ padà kò yí àwọ̀ rẹ̀ padà kò yí ìtọ́wò rẹ̀ padà ní ta màmá lómi lópin ìgbà tó bá ti kò sí tí ó kọ́dí fún wa láti lò ó láti fi ṣe kì í ṣe yẹn nìkan alma almustamil omi tá a lò gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú à ń ṣàlùwàlá ní omi ṣe bẹ́ẹ̀ ń fẹ́ wọ́n díẹ̀ ibi tọ́mà èyí tọ́mà ya wá ń lò tí ń sẹ́ lára rẹ̀ yẹn àwa náà ń fọwọ́ gbé à ń fi ń ṣàlùwàlà ìgbà tó ń ṣàlùwàlà tẹlomi ó lè jẹ́ pé kìí ṣe láti pa ohun bóyá ń bò ó ń ṣe bí ẹ ń yàwà lòdì ẹ̀ àfẹ́ tó ń bá ń tí ọba economize ẹ̀ àwa fẹ́ lò nínú economy ètí ń jábọ̀ ká fọwọ́ gbé ká fi ṣèmọ́tótó ọ̀hún. ó mọ̀ torí pé kí ni ẹ̀rí wà wípé ńgbà tó jíṣẹ́ náà ṣàlùwàlà hadith yẹn pé káàdù àlè wọ́n fẹ́ máa ṣera wọn léṣe lé ìfọwọ́gbé ara rẹ̀ láti fi ṣe kí fi ṣàlùwàlà kì í ṣe ẹnìkan ẹ̀rí èyí tó ṣẹ́kù nínú omi tí ń ṣàlọ́wọ́ rẹ̀ ọwọ́ àpọ́nlé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òun náà ló mú tó ìparí méjì tí èyí tá a lò yìí bá ṣe ń tọ́mọ́ ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ṣeré sallallahu alaihi wa alihi wasallam ẹ̀kẹsàn omi tá a gbé gbóná yálà ó lọ́wọ́rọ́ ni tàbí ó tiẹ̀ wá hó torí ọ̀rọ̀ wá táwọn kan ń gbé ká pé la taktasilu bil mahil mashmash ẹ má fi omi tí oòrùn pa tó lọ́wọ́rọ́ ẹ má fi wẹ̀ fa innahu yurisul baras torí máa mú ẹ̀tẹ̀ wá kò sẹ́rì fún àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀rí fẹsẹ̀ rinlẹ̀ wípé Umar radiyallahu anhu tó bá fẹ́ wẹ̀ jẹ́nàbà nígbà tí wẹ́dà tutù tó jẹ́ pé àti tọ́ bomi ọ̀rọ̀rùn yóò kọ́kọ́ gbé omi gbónáná omi yẹn ó gbóná kó tó di wípé kìnnì kó tó di wípé ó fi wẹ̀ ẹ̀rí dẹ̀ tún fi wà ẹ̀rí wà yìí pé omi tó lọ́wọ́rọ́ náà ó ń fi ń wẹ̀ àmọ́ bí tí àwọn kan ti rí wọ́n ní omi wọ́n ní ààyè lòun náà tá a bá ti gbégbóná àti pa nígbà tá torí pípa tá a pa òun kò ní ṣe é lò láti fi ṣèmọ́tótó má gbogbo eléyìí yà ní ṣẹ́ńṣẹ́nà ni ṣẹ́ńṣẹ́nà ti ṣètà ni gbólóǹtà lè lò fún náà ni pé àṣẹ ni àsọjẹ ọ̀rọ̀ ni kìí ṣe ọ̀rọ̀ tó ṣe é fi tì sí ọ̀dọ̀ aṣòfin òjíṣẹ́ ńlá Muhammad sallallahu ọ̀rọ̀ tí ọ̀bá dẹ̀ ti lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí a máa dànù ni ní ṣókí àwọn omi rèé tó wípé a lè lò yálà a rí omi ni o àárọ̀ mi ni o n tá a lè lò ní nínú àwọn categories omi tá a lè lò láti fi ṣe ìbádàn àwọn omi míì wá wà wọ́n mọ́ fúnra wọn ṣùgbọ́n wọn ò ṣe é má nǹkan mọ́sẹ̀lẹ̀ omi rèé nǹkan dà sí n tó dà sí ó wá yí padà ẹni tó bá rí ò lè pè lómi mọ́sẹ̀lẹ̀ la maltina ó dà sínú omi omi táàbù lẹ̀ bí omi àgé pàfẹ́ fi ṣàlùwàlà maltina dà sí a òórùn tẹ̀ntọ́ bá fọ́lójú gan máa gbọ́ látara rẹ̀ yóò béèrè pé ṣómi sì lélẹ́yìí rí ẹni tí ọ̀ afọ́lójú yóò rí clearly yìí pé kọ́lọ̀ eléyìí ó ti yapa sí ntaama lómi mọ̀tínà tá a mọ̀ ṣáà pé tọ́hìrì ọmọ tí ọba máa nílé mọ́ àbí ẹ̀ṣọ́kọ́ àdìfẹ́ dálẹ́ fi tọ́hárọ́tì yìí. ṣé ẹnìkan dáàtù pé mọ̀tínà mọ́ ni torí mo rí pé akóra rọ́ngbà ní báwo ni mọ̀tínà ṣọ́ mọ́ adé mu tọ́ba pé kò mọ́ láṣẹ̀ka lè mú ọmọ ṣùgbọ́n torí wípé dídà tó dà sómi ó ti yí ọ̀kan nínú àwọn àpèjú omi padà pẹ̀lú ń tá a mọ̀ọ́mọ́ òdì bó bá jẹ́ wípé omi yìí ó ń sun nínú ilẹ̀ ilẹ̀ tó ti ń sun ó mú àwọ̀ yẹn wá ní rárá ara rẹ̀ ní tá a mọ̀mọ́ ni a lè lọ bòmí omi ń jáde ńlẹ̀ tá a bá rí tí wọn ò bá sọ fún apó mi ni èèyàn sọ pé ah eléyìí lè jó mi ṣá látara pé ìmọ̀ bó ṣe pọ́n tàbí bó ṣe dúdú omi ìsìwẹ̀ tá a bá gbé sẹ́nu gan yóò fẹ́ẹ́ rí bákan yàtọ̀ sí omi ibi táwa mọ̀ tá à ń ti ń bọ̀ omi náà ni torí pé nature rẹ̀ nìyẹn ìyẹn yàtọ̀ ṣùgbọ́n eléyìí ó ní nature tó ní tẹ́lẹ̀ kí nǹkan kan kó tó dàpọ̀ mọ́ ìtọ́jẹ́ pé a lè yà sọ́tọ̀ eléyìí a lè lò ó fún ìmọ́tótó torí wípé kí ni nǹkan ti sáwọ̀ tó ti yí àmì rẹ̀ padà. omi tí nàjásà bá dà sí tọ́dẹ̀ jẹ́ yí pé ó yí padà kétékété masalan ó omi yóò pọ̀ ẹranko wa tọ̀ sí i. tàbí èèyàn gan ló tọ̀sí tọ́jẹ́ yí yìí pé ìtọ̀ yìí clearly yàtọ̀ só òórùn tó ti ń jáde àti ń rí pé kọ́lọ̀ yìí ti ń change gangan fúnra rẹ̀ torí pé omi yẹn ò pọ̀ àwọn àsọ̀fò omi dẹ̀ tún wẹ̀ àwọn àpèjú omi ó ti yí padà omi nàìjásà lélẹ́yìí a lè lò ó. ní ṣókí àwọn àlàyé lórí omi nìí èyí tá a lè lò láti fi ṣèmọ́tótó torí wípé kí ni tọ́hìr mọ̀tọ́hìr ni ọmọ ọdẹ lè mọ nǹkan èyí tó mọ́ tí ò lè mọ nǹkan látara wípé nǹkan dà sí ọ wá yí nature rẹ̀ padà sí ti àmàmà ẹ̀kẹta èyí tó jẹ́ wípé kì í ṣomi tó má lọ́yọ̀rọ̀ tọ́hì àdẹ̀ lè fi má nǹkan látara wípé kí ni n tó rúpọ̀ mọ́ tó yí padà yẹn gan kì í ṣe n tó má. Now. Assalamu alaikum. Wa alaikum assalam tó lábàrúkà tó mọ̀ fúrẹ́jù. Question mi. Question mi lórí tí èèyàn mẹ́ta tó bá fẹ́ kí ìrun jàmá. So imam ti wà ní iwájú. So nínú àwọn méjì tó bá fẹ́ wà lẹ́yìn imam yẹn, èèyàn kọ́ ti ṣe kọ́mọ̀ níbo ni ó nẹ̀tọ́ kí ẹnì kẹta dúró sí ṣé apá ọ̀tún ni àbápá òsì. ta lẹ́nì kẹta. ẹnì kẹta tó tọ́ pé mẹ́ta. wọ́n ti pé mẹ́rin. no èèyàn mẹ́ta imam ti bọ́ síwájú ó kó èèyàn méjì. so ìkan náà àwọn èèyàn méjì yẹn ti wá ṣe ẹ̀kọ́ mọ̀. so ìkan èèyàn kan tó kù ṣé apá ọ̀tún ló máa wà ní àbápá òsì. apá ọ̀tún ta ni. apá ọ̀tún ẹni tó ṣe ìkọ́mọ̀ àbí apá ọ̀sẹ̀ ẹni tó ṣe ìkọ́mọ̀ ẹni tó ṣe ìkọ́mọ̀ òun ò ní special place ní tiẹ̀ Ok ok. ẹni tí ó ṣe ìkọ́mọ̀ ìmáàmù lọ lẹ́tọ̀ọ́ sọ pé ìwọ ṣe ìkọ́mọ̀ Ok. tí wọ́n bá ti pèrún tán kì í àwa fẹ́ ṣe ìkọ́mọ̀ kì í ṣe tí anybody ọkàn máa dùn tí ò ní order la. ìmáàmù ni ó sọ pé ọ̀dà lágbájá ṣe kọ́ ọmọ fún wa sọ ti yé báyìí nísìnyí ibikíbi ló lè dúró sí òun ò ní special position tí ó fi wá jẹ́ wípé ọ̀pọ̀ ọ̀tún tàbá pòsì rẹ̀ rárá ntọ́ pàtàkì ni wípé tó bá jẹ́ pé ẹnìkan ṣoṣo ló ń kírun pẹ̀lú imam apá ọ̀tún imam ni ó dúró sí pẹ̀lẹ́rìí wò ọ̀kan nínú àwọn sábẹ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìgbà tó ń kírun lóru mo wá lọ darapọ̀ mọ́ mo wá dún sí apá àlàáfíà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu alaihi wá fà ní ibi èjìká aṣọ ó wá sùn wá sí apá ọ̀tún rẹ̀ láti fi hàn wípé apá ọ̀tún imam lèèyàn máa ń dúró sí fún irun jama tó jẹ́ pé àwọn méjì ni wọ́n ń kí tí ìwà ti di pé wọ́n pé mẹ́ta àwọn méjì yẹn á bọ́ sẹ́yìn imam ẹni tó yà alápá àlàáfíà ni o tàbí apá òsì ni Yorùbá máa ń dà pé ní apá àlàáfíà náà torí kí bí èrè mọ́tún jẹ́ olórí yẹn náà lẹ́ta náà wọ́n wá dúró ibikíbi ló lè dúró ni wọ́n lè dúró sí ẹni tó dúró sí any of the places ni imam lè sọ pé ó yá ṣe kọ́mọ̀ fún wa náà. number two. asalaamu aleykum asalaam. waaleykum asalaam tula wakati. salaamu aleykum. aka salaam tula wakati. ìbéèrè tèmi ni pé kí ni tí obìnrin tó bá máa ń ṣépè fún tó bá tó ń ṣépè fún ọkọ ẹ̀ náà wípé maybe because of ununderstanding ti ọkọ wọ́n ní misunderstanding pẹ̀lú ìyá ìyá ìyàwó lórí ọ̀rọ̀ ẹ̀sìn pé bóyá obìnrin borí obìnrin ò ìyàwó òun borí àbí kò borí tí ìyá ìyàwó wa ń jẹ́ kó máa yé ọkọ wípé à ọkọ ẹ̀gbẹ́ ẹ̀ gan tó jẹ́ pé ọkọ ẹ̀ wá láti Ìlọrin kò kí ń wo dandan mọ́ ẹ̀gbẹ́ ẹ̀ pé dandan kó borí pé kò kí ń wo dandan mọ́ ẹ̀gbẹ́ rí pé ó gbọ́dọ̀ borí dandan ni rárá um, bẹ́ẹ̀ yẹ ṣe bọ́rọ̀ yẹn ṣe wá gangan ni ẹ sá. bí ìyá ìyàwó ṣe ń sọ bó ṣe sọ wípé bó o ní tiẹ̀ ṣe jẹ́ Ìlọrin gan lọ́kọ́ Yorùbá ní ẹ̀sìn láṣẹ kẹfì rẹ̀ mọ̀ wá máa ń ṣe kò sí rújú Yorùbá lẹ́sìn láṣẹ. now láti bẹ̀ èdè ayédè ṣẹlẹ̀. now ìyá ẹ̀ wá ní pé torí ẹ̀gan lòun kì í ṣe ń wá lẹ́yìn torí tíyàn bá máa wọ lẹ́yìn èèyàn gbọ́dọ̀ borí pinpin kó tó wá lẹ́yìn. ara kan alinsanu aduwa ni máa jahila. tóbìnrin yẹn bá wà lọ sílé wọn àti tó ti ń borí nílé ọkọ ẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn máa yọ ìjáàbù tó bá fẹ́ lọ sí. tó bá ti délé wọn ó máa borí kúrò nílé bẹ́ẹ̀ tó bá délé wọn. nínú ilé àbí ta lé wọn. tó ó wá fẹ́ jáde síta gan ilé wọn. ó máa ìyẹn wá fa ẹ̀gbọ́n mi sún yìí omi ò tó láàrin ọkọ àti ìyá ìyàwó ẹ̀. ìyàwó ẹ̀ wá ní pé ọkọ yẹn pé ó ti mú ya òun lọ́ta ipò mú yàwọn lọ́ta nǹkan tó ṣáà ń fa wàhálà ní ojoojúmọ́ ojoojúmọ́ tó pé wọ́n ti separate gan pé ìyàwó òwò àjẹmọ́ nínú ilé like over four months bẹ́ẹ̀ ó sì ń gbénu ilé wọn ò lẹ́ni tiẹ̀ papọ̀ mọ́ ètò ojoojúmọ́ ló ń fa wàhálà wípé ó mú yàwó òun lọ́ta ó mú yàwọn lọ́ta náà. awọlẹ̀ nǹkan mọ́mú ya rẹ̀ lọ́ta ọ̀rẹ́ ìyá yẹn ni àìsàn tí ń ṣèyà. àìsàn tí ń ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lóde ìsìn ni ọkàn jẹ́ pé bó ṣe tó ọtọọtọ ni àìsàn àìní àgbọ́yé òfin ọlọrun ọba ọba adéda Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe fi rán jìṣẹ́ lọ́sọ̀lá àṣàlám tó dẹ̀ wípé téèyàn ò bá ní á kọ́ mọ́ faralẹ̀ náà ọ̀ranyàn ni fún ọkọ baálé ilé wípé kó máa fi tí ọlọ́run ọba fi ọmọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam kó máa fi rinlẹ̀ nínú ilé rẹ̀ kó dẹ̀ máa mójútó kó dẹ̀ máa jà lérí rẹ̀ ara tí allah subhanahu wa ta'ala fi rán òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam yìí ó ní kí obìnrin ó borí kó bo gbogbo ara ní bíbò tá à ní lè júwe ara rẹ̀ pé bíṣèpù rẹ̀ ṣe rí nìyí tó bá fẹ́ jáde ta nìkan kọ́ but fún ẹnikẹ́ni tí ì ṣe ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ yálà lọ́kùnrin tàbóbìnrin tí wọ́n bá wálé ilé wọn bẹ̀ torí Allah subhanahu wa ta'ala n ta sọ yìí ń bẹ nínú àṣẹ rẹ̀ tó wípé qu anfusakum wa ahlikum nara ẹ wá ìṣọ́ fún orí ara yín àtàwọn ará ilé yín kò nínú ná waqudu annasu wal iná tọ́jẹ́ yí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtòkúta láàfidà kọ́lọ̀ mọ́ṣíá ní igi ìdáná ọba adẹ́dà láyé ń bí àti gbangba ajọ́ gbendalkiam tí ọ̀rọ̀ bá ti dà báyìí pàápàá ibi tó ṣe ọgbà bilhikma walmu'izatil hasana pẹ̀lú àgbékalẹ̀ àti wáàsí tó yẹjú. ẹni tí ọkọ kọ́kọ́ bá lọ́rọ̀ gbogbo àwọn virus tí máa ń bẹ nínú ọpọlọ rẹ̀ tó gbọ́dọ̀ mójútó kan yanjú ẹ̀ náà òun ni ẹni tó jẹ́ ìyàwó tiẹ̀ ṣó ti yé báyìí nísìn yóò gbọ́ yé wípé ntí èèyàn bá ń bá òbí òun fà lórí tòun wọ́n fẹ́ ṣe dáadáa fóbi òun ni. tí ó fi jẹ́ pé wọ́n jọ pawọ́pọ̀ ṣeṣẹ́ yìí ni kì í ṣe tí yóò da ọkọ nìkan dá but gẹ́gẹ́ bí àlàyé tó wáyé nísìn àgbọ̀ yóò tí ìdánmọ́rán láàrin lọ́kọ̀láyà gan lórí tọ́lọ́wọ́n bá fi ránjíṣẹ́ ní sàlá àlọ́sàlá ọdẹ pàtàkì táàdẹ̀mọ̀ yìí pé láti lé láti kó ẹ̀ṣọ́ ròde ẹ̀ṣọ́ yìí ò sínú ilé kò sí mbẹ̀ tó ń fa wàhálà nìyẹn kọ́kọ́kọ́kọ́ yanjú yẹn náà tí wọ́n bá yanjú yẹn ọ̀nà tí wọ́n wà gbàgbé kalẹ̀ àtọkọ ẹ̀gbọ́n rẹ̀ àtẹ tó wá láti lọrin àti ẹ̀gbọ́n rẹ̀ gan tí ò tí ò gbọ́yé ọlọ́run ló fi ṣe sábàbí oríire. Ìlọrin ọ̀sọ́ wípé kẹ́nìkan kan ó sí orí kóbìnrin wọn mọ̀ borí làṣà bọ́kọ bá wá láti Mẹ́kà tàbọ̀ wá láti Mẹ̀dínà gan tí ò bá tẹ̀ lófin Ọlọ́run ọba èyí ò ṣe ń tá máa fi ṣàkàrò là kò ń ṣe ń tá fi ṣàpèjúwe dáadáa. kọ́kọ́ má gbé ní ìgbé tí yóò bà nǹkan jẹ́ èyí tó pọ̀ nínú iṣẹ́ tí ń bẹ yìí ọwọ́ ọkọ ni kí ni ibi gbogbo ni ó dẹ̀ ti kọ́kọ́ ṣe é kó fa ìyàwó rẹ̀ mára kó kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kí wọ́n jọ wá lọ lé àwọn òbí láti láti yanjú rẹ̀ kó má fi yé ìyàwó rẹ̀ wípé òun kórìíra ìyá ìyàwó rárá ìyá ìyàwó rẹ̀ ìyá rẹ̀ ni tí n tó ń ṣẹlẹ̀ tó bá yẹ pé ìyá rẹ̀ ló ṣẹlẹ̀ síbò ló ṣe fẹ́ ṣe so àmójútó ìfarabalẹ̀ ṣe ìní ète dáadáa láti yanjú ẹ̀ lọ̀rọ̀ ìgbà kìí ṣèpè kìí dẹ̀ ṣe ìjà ìjà gídígbò ìjà ìbẹ́ ọba adẹ́dàá ni ọkọ máa bẹ ọlọ́run ọba yóò dẹ̀ máa fi sùn yóò máa fi yáyàwó rẹ̀ sun ọba adé Allah subhanahu wa ta'ala nínú sùjádà rẹ̀ pẹ́kọ́ lọ́wọ́n ọba jẹ́ kọ́rọ̀ yìí inshallah al-karim pẹ̀lú ilé ọ̀rọ̀ yẹnjú àti ṣíṣe dáadáa sí yáyàwó rẹ̀ kọ́ba adé dá mọ́sá fi ṣe rọrùn kó jẹ́ kí wọ́n lè padà sínú ẹ̀sìn bọ́lá wọn bá ṣe fi ń rojì ṣẹ́ńdá sallallahu alaihi wasallam náà. Waalaikum assalam. Wafakakum الله ya sheikh. Ami wa yak. Naam. Ní halkọ̀ tí ó kọjá. Naam. Ẹ mú ọ̀rọ̀ kan wá nínú pé ìṣẹ́lá sàsàlám tó bá kó tó ṣàlùwàlá àmì kó tó jẹun ní máa ń mú àlùwàlá wá. Kó tó jẹun. Mo rò pé inú àwọn àwọn àyè tí máa ń mú àlùwàlá wá. Ìkan wà ń bẹ̀ pé máa ń mú àlùwàlá wá tí ó bá fẹ́ jẹun náà tọ́ba kó tó jẹun kó tó jẹun ah hada garib naam jazakallah khair ana bi nafsi astaghrab naam jazakallah khair antum fi khilaf fi tarhib wa targhib fi hadith mi mi rò pé mo sọ lọ́jọ́ bá specifically specifically òjíṣẹ́ náà sọ àṣìlám ní wọn pa mí láṣẹ wípé kí n tó jẹun kí n máa ṣàlùwàlá ìtọ́jú tó túmọ̀ sí kí n máa fọwọ́ kí n tó lọ́kùn ìgbà tí ò bá ti sí dọ̀tí lọ́wọ́ kí yẹn tó jẹ yọ máa jẹun lọ ni. náà jazakumullah khair wọ́n ti fẹ́ jazakumullah khair náà orí ètò. náà. lọ́mọ fún ọ. ìyàtọ̀ tó wà ń bẹ ni pé ìdàkánẹ̀ júnú bẹ́ẹ̀ ẹni tó bá wà júnú jùnú obìnrin ni pé ẹni tí ó bá wà nù jùnú kó fọwọ́ kó tó di wípé yóò jẹun àdàwọ̀. Ah. number four. Ah. ìyẹn yàtọ̀ sí pé kọ́ bá fẹ́ jẹun alal itlaq ó dìbò ọba fọwọ́ náà. number four. asalaamualeykum salaam. waaleykum salaam. ìgbà tí ẹ̀yin ṣàlàyé lẹ́ẹ̀kan lórí àlùwàlá ṣíṣe. ẹni mo wá fẹ́ bèrè pé àwọn kẹ́míkà tó máa ń dà sómi nígbà míì kẹ́míkà tó máa ń fi sómi bẹ́ẹ̀ni tó yẹ pé ó lè máa ṣẹ́ǹjì kọ́lọ̀ ó lè máa ṣẹ́ǹjì uh, òórùn ẹ̀ ṣùgbọ́n nínú tèsì ń gbà mí ó máa ń hàn lẹ́nu wípé kẹ́míkà tó wà nù yìí ǹjẹ́ ìyẹn ba ṣé omi yẹn wọ àràrà àbí kò wọ dàda. ọwọ́ okay then ẹlẹ́ẹ̀kejì bóyá ẹ̀gbín dà sínú omi yẹn bí ìtọ̀ tí bẹ́ẹ̀ ṣojú ẹnìkan tí ìyẹn dẹ̀ ti kó ń bẹ̀. bẹ́ẹ̀ so ẹni tó dé nsìn òun kàn gbé omi tiẹ̀ ó bẹ̀rẹ̀ ní ṣàràdà. bẹ́ẹ̀ ó ti wá kírun tán wá sọ fún pé ah ẹgbẹ́ kan máa ti dà sómi ẹ̀rẹ́ kan tó wò dẹ̀ fíìlì nínú tẹ́sì tàbí nínú odò ẹ̀ ṣé kó túmùrù yẹn mú wá ni àbí. gbogbo ìta ń lo ìkìlá àwọn tó ti dà sí níbi tó ti ń bọ̀. <laughs> ok sir. gbogbo ìta ń lo yẹn kílá àmọ̀ tó ti dà sí níbi tó ti ń bọ̀ pàápàá jùlọ tí omi táàpù ó ti fọ́ omi ó máa ṣàbọ̀ ó ti gba oríṣiríṣi ọ̀nà but awó orí. Number five. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam. Uh, we three weeks back. Now ẹ ń sọ̀rọ̀ nípa àwọn àsìkò tí wọ́n wá ń ṣe lẹ́yìn ìrun pé tá a bá fẹ́ sùn ọjọ́ yẹn lẹ́ńtì ti ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ sùn so ọjọ́ yẹn ń sọ̀rọ̀ subhanallah alhamdulillah allahu akbar bọ̀ ó dàbí pé alhamdulillah ilẹ̀ sọ pé thirty four bọ̀ ìní ẹ̀ sọ pé allahu akbar thirty four allahu akbar thirty four bóyá àwọn ló gbé mi. Ah, ok ah, jazakumullahu khair. salaamaleykum. wa rahmatulahi ìbéèrè mi àkọ́kọ́ sá ìgbà tẹ́ ń ṣàlàyé àwọn omi tí nǹkan dà sí ṣùgbọ́n ta lè lò ẹni ta lè lò fún kíni ta lè lò fún ìmọ́ra bóyá bí àlùwàlá tàbí wẹ̀ bóyá bí ilé tí mọ̀tínà dà sí fún àpẹẹrẹ kò sínú ẹ̀ kò sínú ẹ̀ torí etí mọ̀tínà dà sí clearly yóò yí padà tó yẹ pé ẹni tá a bá sọ fún gan o lè mọ́mọ̀ pò mí ni. so tá a bá máa classify yẹn ni pé ó mọ́ ṣùgbọ́n kò lè mọ nǹkan àti ilé ìtẹ̀ràn tọ̀ sí náà. á ìtẹ̀ràn tọ̀ sí ṣé ó ti wá yí padà. ó yí padà kò mọ́ àdẹ̀lẹ̀ fi mọ́ nǹkan tó ti gbé báyìí ní torí kí ló dọ̀ ẹran àgbò àbí ok ìtọ̀ ẹran tá à ń jẹ kì í ṣe nàjásà inshallah alikiri next thing tá a treat ni kí ni nàìjásà gan ṣó ti yé báyìí nísìn ìgbẹ́ èèyàn nàìjásà ni ìtọ̀ èèyàn nàìjásà ni gbogbo ẹran tá à ń bá ń jẹ ìtọ̀ ẹ̀ ìgbẹ́ ẹ̀ kì í ṣe nàìjásà ṣó ti yé. na sa bàbá àgbàlagbà tó jẹ́ pé wọ́n ti dàgbà wọ́n ti lé ní ninety years. Now so wọ́n wá ń jẹ̀rán àti kírun jọ̀mọ́ ṣùgbọ́n ìlera yẹn ò sí láti máa sọ kalẹ̀ wá tò ní mọ́ṣáláṣí so wọ́n máa ń retí ìgbà tá a bá ti ṣèkọ́ mọ́ àwọn náà kódà wọn ò lè bẹ̀rẹ̀ mọ́ wá gbàgà lálẹ́ àná náà wọ́n bá mi jà pé ẹni tó ṣe ẹ̀kíní kò gbóhùn sókè kò jẹ́ káwọn bánu dáadáa. wọ́n yìí jáde máa ń lé nìyẹn. Mm, wọ́n ń jáde síta lọ́wọ́ sọ́nbọ̀ tó bá ti dálé. tá a bá ti ń jáde kí wọ́n máa jáde wá sí mọ́ṣáláṣí ṣùgbọ́n àwọn sọ pé ìlera yẹn ò kí wọ́n fi àga wọn yẹn sínú masjid kí wọ́n máa jókòó síbẹ̀. a lè bá wọn sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni tó sa ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bá máa ń dúró dè wọ́n kò burú tẹ́ bá máa gbé wọn wá kò burú. ọ̀rọ̀ kan wáyé sàtí mi mọ̀ bóyá islamic injunction wà lórí ẹ̀ ẹni tí pẹ́ díẹ̀ nílùú òyìnbó ó wá mú ìmọ̀ràn wá pé tá a bá ra àwọn nǹkan tó dá lára àwọn ká kọ́pì ẹ̀ ọ̀rọ̀ wá lọ síbi pípọn ọmọ wá ní nínú rírí ohun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hún rẹ́ni tó fún ọmọ pa nǹkan kan tó ráwọn kan náà sọ fún pé káfí ọ̀já kan ọmọ sẹ́yìn bá a ṣe ń pọ̀ ń bí eh. òun ló dáa jù ṣùgbọ́n ò ní ìṣesí táwọn máa ń ṣe lọ́n kan gbọ́mọ síwájú kan bẹ́ẹ̀ tẹ̀ mọ́ra ó lóun ló eh. dáa jù ṣùgbọ́n mi ò fẹ́ dá sí ju bó ṣe lọ nítorí pé n tí Islam sọ ń pa ẹ̀kọ́ yé mi. kí ló fi dáa jù. ó nítorí pé ọmọ tá a gbé síwájú àá máa rí gbogbo bó bá ṣe ń ṣe ṣùgbọ́n tó wà lẹ́yìn àlẹ́ mọ́ bó ṣe ń ṣe. ó rí sọ. <laughs> so wá ní kódà gan tán máa lọ ní ó ní tójú òun tó tó ń wo ọmọ yẹn báyìí tó ń wò níwájú òun tọ́lọ́ bá fẹ́ kò sí tó máa ṣe ó ní ìpínlẹ̀ tó ń fún mẹ́yìn kò sí ah, tí ò lè ṣe òwòdé òun ò rí eh. n tó mú wa nìyẹn. mọ́síláhà tó mú wa yẹn ó rinlẹ̀. Ah, so yà ń gbé tíyàwó náà bá wish láti ṣe bẹ́ẹ̀ a lè bàjá. naam tíyàwó náà bá wish láti ṣe bẹ́ẹ̀ a lè sọ pé dandan kó pọ̀n sẹ́yìn ah, tó bá wish láti pèsè iwájú. a lè sọ bẹ́ẹ̀. <laughs> number six uh, number seven salamu alaikum abdul wa alaikum salam tala um, nínú ìbéèrè mi ibi kan tá a ti máa ń kírun ní àgọ́ wòye um, petrol station wà ní other side ẹ̀ um, other side of the road ní mosque so omi ibẹ̀ yẹn ó máa ń tèsì bí petrol bẹ́ẹ̀ni but kọ́lọ̀ ẹ̀ normal bẹ́ẹ̀ni so ṣé ó kírun àbí. ok ó ṣàlùwàlà ok. then number two. torí ilẹ̀ tó ibi tó gbà kọjá. ok number two èèyàn tó. just like àwọn tí wọ́n. ibi tí wọ́n ti ń wapo ọ̀gọ̀rọ̀ omi wọn ọ̀gọ̀rọ̀ ilẹ̀ ẹ̀bẹ̀ wọn ò lè gbé nǹkan kan síbẹ̀ because uh, epo. Uh, wasteful asset ni ẹ̀yìn ní wípé ibi tí wọ́n máa ti ń wapo ẹja ò ní ṣe pa ń bẹ̀ gbogbo àwọn ẹja yẹn kàn mọ́ kú dànù bẹ́ẹ̀ náà ni nǹkan ọ̀gbìn ò ní ṣe kò ní ṣe kò ní ṣe kò ní ṣe ṣe so omi tó ń jáde ń bẹ̀ gan omi yẹn ó lè má ṣe mu but ó ṣe é ṣe bàdà torí wípé nínú ilẹ̀ ló ti ń jáde ibi tó gbà kọjá ló jẹ́ kó ní àwọn àwọn characteristics yẹn but ó ṣe é ṣe bá dà but ó lè má ṣe mú. Eh. then number two èèyàn tó wẹ̀ tó ti cream sọgbà tó wá fẹ́ ṣàlọ́lá tó ṣanwó ẹ̀ so um, cream yẹn dàbí àwọn lotion yẹn ni sọgbà tó máa fi kí ọwọ́ so ó rí kíní àwọn cream yẹn. ó rí tótòtó lórí ẹ̀. ẹ eh, kíní cream ṣé omi yẹn ti bàjẹ́ ni. kò bàjẹ́ then number three èèyàn tó jẹ mọ́ group so ìgbà tó dé mosque ó ti wá ó ṣàlàyé tán wá gbé ṣàlẹ̀ ó ti wá kí méjì ṣé ó máa join wọn kí mọ́ group ni mm. àbí. ètò ó ní three options ọ̀kan ni wípé kódà ní àìṣà kò bá wọn kí lọ́sálámà méjì kóhun méjì tiẹ̀ wá. Hmm? kó wá mú magrib wá dasọ tàbí kódà ní magrib ó ń kírun lẹ́yìn àwọn tí wọ́n ń kíṣà gbà tí wọ́n sálámà tí wọ́n sálámà ok kó mú ẹyọkàn wá ajẹmọ́gà tó wá mú ṣàyẹ̀ náà. bá yẹ pé rákà mẹ́ta ló bá ó dìpẹ́ àníyàn tó fi ń kírun ṣe magrib ló dà níyàn kó n fẹ́ fi kírun lẹ́yìn àwọn oníṣà ìní àbí ó dà níyàn ìṣà tó bá yẹ pé ó dà níyàn pé òun fẹ́ kíṣà ìní wọ́n bá sálámà nínú irun yẹn ṣọ́n pé mẹ́ta lòun bá ìṣà ló dẹ̀ ń kí lẹ́yìn wọn á mú kan sí wa tó bá yẹ pé àníyàn tó dà ní pé òun fẹ́ kí magrib lẹ́yìn àwọn tí wọ́n ń kíṣà ìní mẹ́tò bá wọn kí yẹn ó ti kí mọ́gírìbẹ̀ yẹn àwa dìde amúṣayọ̀. tó yẹ pé mẹ́ta ló bá ṣe pé àwọn wọ́n ti dìde fún ìkẹta wọn ìkẹrin ìkẹrin wọn ṣe pé ó jẹ́ kẹta ẹ̀ ṣe pé ó máa ṣe um, tashahud akọ́wọ́ ṣe tashahud ṣé tó bá ti lọ ṣáàtúnṣì dúró sáà ṣe tashahud ẹni kó tó lọ bá wọn àgbà aláyé ṣe. sir? bó ṣe mẹ́ta ló bá àníyàn magrib bẹ́ẹ̀ni náà kí ló wá ṣẹlẹ̀ ó dẹ̀ bá mẹ́ta ó bá mẹ́ta náà so ìgbà táwọn ń lọ wọ́n lọ fún kí ni ó kíraka kan ó kíraka kan ó bá wọn kíraka kan wọ́n jọ jókòó wọ́n ṣe tẹ̀síáwò bẹ́ẹ̀ni wọ́n á múraka méjì gbẹ̀yìn yókù wá wọ́n jọ jókòó wọ́n jọ wọ́n ti jọ ṣe tashahud kan bẹ́ẹ̀ni ṣùgbà tó dìde wọ́n jọ dìde wọ́n dìde. wọn ò dìde máa sálámà wọn àṣẹ. no no sir bí àmì ò lè explain well ni. ok màá try to get dada torí kiri ètò ìdáríyànjiyàn mẹ́ta ló bá wọ́n ti ó ti miss ẹ̀ kan ṣùgbà tó wọlé ok ó bá wọn lórí ìkejì. na so wọ́n ṣe tashahud. na wọ́n jọ dìde. na so ìgbà tó ń kí rákà kan yẹn. bẹ́ẹ̀ni ó ti di méjì tiẹ̀ ṣé òun máa dúró ṣe tàṣáwùd ní akọ̀mù méjì tó pàdé pé ìmáàmù ló ń tẹ̀lé a máa tẹ̀lé ìmáàmù wọ́n ní láti ọ̀dọ̀ àwọn obìnrin àwọn ìyá wa ń pé wọ́n ní ìgbàtẹ́ ní wọ́n lè pọnmọ síwájú ṣé ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo àwọn àtẹni tó wọ̀ jábà àtẹni tí ó wọ̀ àwọn lè máa pọmọ síwájú pé torí ká tó ṣẹ́jú pẹ́lẹ́sìn á di pé àfà ẹ lọ wá kí n tó fi pọmọ síwájú wọn ti. malil farq ẹni tó wọ̀ jábà kí ni farq láàrin wípé ó gbọ́mọ sẹ́yìn ọgbọ́n síwájú kí ni kí ni ìyàtọ̀ àwọn ni kẹ́ńjẹ́ á gbọ́ ọ̀ fi yẹn kún. àyànkẹ́ fi kún kẹ́jẹ́ ká gbọ́ àwa náà ṣe steve sarr. ẹ̀yìnwá ẹni tó lò jáàbù tó gbọ́mọ sẹ́yìn ok haraj tó máa bá torí pé ó gbọ́mọ sẹ́yìn kì í ṣe kékeré ẹlẹ́hàá tó rí ọmọ yín ṣe ẹlẹ́hàá ọmọ yín ṣe báyìí só yé báyìí kò ní control much lórí ẹ̀ ok ó wá gbé síwájú yóò ti cover so many things. na na ṣe ṣe wọ́n ń bẹ̀rù fáwọn ọkọ wọn ni torí táwọn bá sọ fọ́kọ àwọn kan lọ ra táwọn ó dè máwájú kọ́mọ̀dì tó ń di pé gbolẹ̀ tún ti rélé Alaikum náà ṣé wọn lè ṣí síwájú mọ́lẹ̀ kò sí kóra àwọn ajú yẹn jù olóṣèfà ibi tí wọ́n máa ń lu sẹ́yìn tí wọ́n máa ń gbórí jáde yẹn wọ́n á síwájú lọ́la sọ́n pọ̀ mọ́láyà lẹ́wẹ̀. kí wọ́n demonstrate rẹ̀ kí wọ́n fún wa report next week inshallah. inshallah. Yeah. now any. àìgbéèrè ah, tí wọ́n àkọ́kọ́ béèrè ni pé láyé òjíṣẹ́ ṣé wọ́n pọ́n wọn sẹ́yìn. now wọ́n ní now wọ́n ní ẹni ní nígbà tóun bí ọmọ òun ọkùnrin náà tóun bí ń pé ẹ̀jẹ̀ bímọ yẹn ò dá títí wọ forty one days ń pé ẹ̀jẹ̀ yẹn sì ń wá ṣùgbọ́n kò yá bó ṣe máa ń sábà ya wá yẹn. tọ́ba ti pé ogójì ọjọ́ ó dá kò dá kọ́wọ́ ẹ̀kọ́ mọ́ kí o. ìhun tó wá ń bèrè ni pé ṣáwọn lè bọ́kọ àwọn láṣepọ̀ even though ẹ̀jẹ̀ yẹn ó sì ń wá. lẹ́yìn ogójì ọjọ́ yẹn forty one lọ́tẹ̀ ẹ̀kọ́ sí ibà. lẹ́yìn ogójì ọjọ́ ó dá kò dá àwẹ̀ àmàkíhun tọkọ bá lè súnmọ́ àmọ́ súnmọ́. kì í ṣe gbogbo ọkùnrin ló lè súnmọ́ ẹbìnrin tí ẹ̀jẹ̀ ń jáde lára. ọwọ́n tún ní pé ara nǹkan oṣù lélẹ́yìn. pé normally bí twenty. inshallah karim add down question wọn but uh, a delay party hype àti nefas fún pírọ̀dù tí wọ́n toró kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n ju àwọn ọkùnrin lọ ọdún kan àwọn ọkùnrin náà ọkùnrin gbọ́dọ̀ mọ̀ á láti máa fi rányàwó rẹ̀ létí gbogbo ìgbà torí ọ̀gọ̀rọ̀ obìnrin wọn ò wọn ì mójútó ẹ̀jẹ̀ létí dáńgbà mi látara wípé jòfúfù ti ṣẹlẹ̀ yẹn gbígbẹ yẹn ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí gbígbẹ ṣẹlẹ̀ tán ni létà first súrẹ́súrẹ́ kan wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ obìnrin míì máa ń rò wípé òun ò òun ò kírun nìyẹn nígbà tó bá ti ń rí súrẹ́súrẹ́ là tó bá ti jẹ́ pé jùfúf ti ṣẹlẹ̀ gbígbẹ́ yẹn dídá ó ti ṣẹlẹ̀ kó tó di pé nǹkan mi tó wá ń fẹ́ máa wà noticeable kò ní kakún bó ṣe gbẹ́ yẹn awẹ̀ a máa kírun tó bá ń rí súrẹ́súrẹ́ yẹn kò ní kakún mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò tí ì ló fi kó tó máa rí súrásúrá yẹn ara nǹkan oṣù yẹn náà ni kò tán bẹ́ẹ̀ ni so a gbọ́dọ̀ ṣe tafiriq bainahuma ọkọ dẹ̀ gbọ́dọ̀ mójútó dáadáa torí ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin wọn wà lákàdásíkà lórí iṣu wọn ò ní àmójútó lórí rẹ̀ bó torí pé àwọn ló kàn gbọ̀ngbọ̀ngbọ̀n jù inshallah al-karim uh, akhir al-ahad ṣe bí ọ̀dọ́ wọn ni tó ń jẹ́ tó ń bọ̀ yìí a try láti fọ́ tiwọn yẹn yékéyéké but àwọn ọmọ ẹ̀yà lọ́kùnrin náà máa gbọ́ so that instead ti question máa fi wá ní òkè ìsàlẹ̀ ni ó ti máa wá ní inshallah but ẹ jẹ́ àdáhùn question wọn. now wọ́n ní pé àwọn ṣe nǹkan oṣù. now n kò dẹ̀ ti dá. now n pé twenty eight days ló máa ń sábà ló máa ń sábà take ló máa ń ní cycle yẹn máa ń fi wá ní cycle máa ń jẹ́ ó ti dá ìyẹn ni pé wọ́n ti rí jù fòf bẹ́ẹ̀ni ó ti gbẹ bẹ́ẹ̀ni ó ti gbẹ pé lè ti stop nah. but two weeks after àwọn bá tún bẹ̀rẹ̀ sí rí again. ṣé nǹkan oṣù ni wọ́n rí ni àbíjọ́sẹ̀ ẹ̀jẹ̀ torí kò kì í ṣe bákan náà wọ́n jọ jẹ́. now wọ́n ní ohun tó clear sáwọn ni pé eléyìí táwọn rí yìí o ń pé ẹ̀jẹ̀ bí nǹkan oṣù ṣe máa ń wá ní pé ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà yẹn ni kò tí ì pé ọ̀sẹ̀ mẹ́rin tó yẹ kó jẹ́ ń pé báwo ni káwọn ṣiṣẹ́ láàrin yẹn. astopo. ọmọ ọ̀ní kírun. ọ̀ní kírun ọ̀ní kírun. ọmọ ọpọ ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ ń ṣẹlẹ̀ ńgbà lóṣù mẹ́fà ọkàn lè sáré stop lóṣù mẹ́kọ̀dẹ̀ lóyún àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti ẹ̀rí pàápàá tó bá ti di pé wọ́n rí nǹkan oṣù báyìí èékánná wọn pọ̀n bí ẹ̀jẹ̀ ni but ẹ̀jẹ̀ kankan ò so àwọn wọ̀nyí ò tiẹ̀ ní wọn ò tiẹ̀ kò ní stoppage kò sí stoppage so gbogbo bàdà yóò máa ṣe tó adẹ̀rí ní tó yẹ pé nínú àwọn ọmọ àyà tó yẹ pé ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ló nǹkan oṣù tòmí ìsìwẹ̀ tọ́ba ti rí ní kátó kí àṣùbà tọ́ba ti kásùbà tán a rí tọ́ba ti rí bọ̀ kátó kí zuru yóò tún dá tọ́ba ti kí zuru tán a tún bẹ̀rẹ̀ sí rí kótó kí asiri a tún dá no a most cases a rí báwọn fúnjọ kan tọ́ba ti rí báwọn fúnjọ kan ìntàfà kò ní omi ìnú wọn tọ́ba ti bímọ gbàrà báyìí kò ní rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ tó bọ́mọ wá nìkan náà nítorí ó dẹ̀ ó parí nìyẹn wọ́n wà ní variety lóríṣiríṣi tọ́lọ́wọ́n bá bó ṣe dẹ́ ẹ̀dá rẹ̀ náà. sọ irú eléyìí tó wá jẹ́ pé ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà yẹn ló tún wá pé tó dẹ̀ jẹ́ pé nǹkan oṣù ni bẹ́ẹ̀ ni wọ́n ní tó kílẹ̀ ni pé nǹkan oṣù ni tó bá jẹ́ nǹkan oṣù ni ó gbọ́dọ̀ stop. now tó bá di ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbà yẹn yé tó bá pé twenty eight days tó normal tó tún wá padà wá tó bá wá á tún stop ẹ̀ náà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí nǹkan oṣù lórí tó bá yẹ pé ẹ̀jẹ̀ yẹn ò ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù istihada ni ọ̀kan nínú mẹ́ta ni ìmá kórí nǹkan oṣù tàbí kórí nifas kọjẹ́ jẹ nifas tàbí kọjẹ́ istihada ló fi jẹ́ pé obìnrin bá ń lọ bímọ tó ń rí omi tó ń damira èyí ò ṣe dẹ̀lìlì wípé kọ́mọ kírun yóò kírun náà ni torí wípé ntí ó lè má jẹ́ ó kírun ìní kó jẹ́ ìmáháì tàbí kó jẹ́ nifas tó bá ń ṣe istihada gan yóò kírun àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n so ibo la fẹ́ calculate omi tí ń jáde lára rẹ̀ sí láhàì wàlà istiha wàlà nifas torí nifas yóò dìbò bá bímọ tó kí nifas tó ṣe bẹ̀rẹ̀ badan wilada ó ní nifas àbí kọ́bílà lè wilada ó ní kíni ó ní haid àti istihada aha so istihada dẹ̀wẹ̀ yóò kírun. sir bí a torí one last question sir. right now irú mo ti rí kéèsì ẹni tó fẹ́ bímọ eh. yàtọ̀ sómi sir. bẹ́ẹ̀ni wọ́n máa ń pè kàn ní show. ẹ eh, kọ́ máa show. Eh, oyè mi irú yẹn ń gọ́ sà á ní ka mọ́ àwọn tibí yẹn. nifas. na no uh, kò ń ṣe nifas. ṣé nifas ni. rárá sà ṣé haid ni. kò ń ṣe haid. ṣé istihada. kò ń ṣe istihada sà. má Hmm. now o ti yẹ mi but nǹkan wọ̀n fẹ́ get ẹ get description. ó lè jẹ́ istihada. no um, bó ṣe máa ń wá. ó ṣó ó ń ṣó. ẹ ẹ get nǹkan wọ̀n sọ̀sà. ah bada. ó yé mi sá eh. clearly. bada tẹ́lẹ̀tẹ̀ náà ṣẹlá yà á fi. lẹ́yìn àwọn mẹ́tàlá. kọ́lọ̀ ó mú ọ kọ́ sá. àmì ẹkọ́lọ́ wò wá pọ̀. tí ìbá gẹ̀ẹ́tì ẹ̀yìn gẹ̀ẹ́tì kankan mọ́ ni. mo ti gẹ̀ẹ́tì àárín yẹn pé táwọn ti lè ta ọkùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn then kò síbi tá a fẹ́ ṣírò ẹ̀ sí. kí ló fẹ́ ṣírò ẹ̀ sí. now next question. now the outside Nigeria ló ti wá sàwọn àlekún àbúrò lórí ah, nígbà tẹ́ ń sọ pé omi tí ó bá kàn kù níbi ọwọ́ ẹni tí ń sàlùwàlà tí ànábì ṣe sallallahu alaihi wasallam but ah, ṣé kò lè jẹ́ khususiyya nìyẹn. láàlá torí ara rẹ̀ kì í ṣe. tó bá jẹ́ khususiyya yóò sọ tó bá jẹ́ khususiyya yóò sọ. sheik níbi ìtọ̀ tí wọ́n gbé jáde tí wọ́n mú nǹkan sọ̀n kankan náà. ṣé dẹ́rẹ́ ìlú wà fún ṣé ọ̀sán yìí sosai sosai aiwa an tafi jaza kuma lakai sosai torí káwọn èèyàn àti lo nǹkan yìí àwọn èèyàn lọ gbé sábẹ́ nǹkan míì wọ́n bẹ̀rẹ̀ sí máa dé lọ́dọ̀ wa. Eh, torí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn hukum akam tí wọ́n mọ lérí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásìlám kò tí ẹ fẹsẹ̀ múlẹ̀ aslam ọdẹ ṣùgbọ́n popular ọ popular náà ṣe bọ́ọ̀lù ẹ̀sìn fẹ́ẹ́ ṣe mọ̀ kọ́rọ́nà ó ní ilé tí kò bá wà mọ̀láìkà ò ní wọ̀ bẹ́ẹ̀ ìyàwó àwọn mùsùlùmá ní ń bẹ lábẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni lihaja lihaja torí ìgbà tí ó ń bẹ lábẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tó rẹ̀ sí ni kì ṣe gbogbo gbà. Ah. jazakallah khair níbi ọ̀rọ̀ ti rún ọmọ sàǹgbà gbẹdọ́dọ̀ wọ́n tún wá ń fà mí ìlọ́wọ́ nìsín afáàní àwọn òrí ẹ̀rí tó sọ pé kí wọ́n lu etí. a kò gbọ́ yé ni àánú sùsù pọ̀ lórí rẹ̀ àánú sùsù pọ̀ lórí kò gbọ́ yé ni. bóyá pè é tábàdé. ẹ ẹ ẹ kò ní sàlà ẹ jẹ sábà kárí fa ẹ̀wọ̀n sáwọn afa. jazakallah khair wọn ti fi jazakallah khair. àbá yà sá. next sùsù. na po Oye po yọ eh, po pọ́tì pọ́tì ni à ń pè ń po. a kí bá ṣe haja lè haja. a yẹnjú gbogbo ìgbàtà bá yẹnjú àwọn nàìjẹsàtì tó ti sàlámàlú wàlékúnmọ́ sàlámàtàlá nípa àlùwàlá tẹ ṣàlàyé fún wa ní jọ́sí so mo notice sí nǹkan kọ̀ọ̀kan mo notice ní pé ẹ̀ṣùn nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ẹfọ ẹnu lẹ́mẹ́ta imú lẹ́mẹ́ta lọ́tọ̀ bí ah, àmì ìjẹ̀rẹ̀ bọ́yọ̀ orí dáadáa mo bù báyìí mo fi etí mo fi sẹ́nu ètò ṣẹ́kù mo fà sí mú mo wá fán jáde oh. ó dẹ̀ lè jẹ́ pé ẹyọ kan ṣoṣo yẹn náà ẹyọ kan ṣoṣo tá a bù lẹ́ẹ̀kan ṣoṣo yẹn náà láfi ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ adẹ̀ lè separate but èyí tó wọ́pọ̀ tó máa ń ṣe sallallahu alaihi wa alihi wasallam ó ní pé ẹyọ kan ṣoṣo yẹn náà ló máa ń pàápọ̀ fún mẹ́tẹ̀ẹ̀ta sallallahu alaihi wasallam. Ah. mo ti wẹ́ bẹ̀rẹ̀ pé. oyin tá a ti gbé sórí ni pé omi bọ́kẹ́tì kan la máa fi ṣàlùwàlá tàbí ẹ̀kún àgékàn <laughs> israf dẹni israf bídíà ni nínú àwọn umma yìí nìyẹn wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ tí èèyàn bá ṣe ojú tí èèyàn bá ṣanjú tán èèyàn lè ẹ̀rí kíyàn dá irun gbọ̀n sí kí ọ̀ràn rẹ. tómi ò bá tómi ò bá ká dáadáa èèyàn lè bu omi láti fi jẹ́ kí omi ká dáadáa. next question. salamu alaikum wa rahmatulah. Eh, eh, tí ní asiri irun sọ̀rọ̀tì lásìrì tí èèyàn bá kí láì yọ̀nà fúlà ní ìbẹ̀rẹ̀ irun yẹn ṣé ó lẹ́tọ̀ọ́ láti yan náfìlà lẹ́yìn tó bá kí asiri tán pẹ̀lú ògbọ́lọ nínú mọ́ṣáláṣí àbínilé. ibi kíbi tó bá ti yàn náfìlà wà lẹ́yìn asiri but kéèyàn má jẹ́ kéèyàn má dìlé rẹ̀ dìgbà tí oòrùn bá fẹ́ wọ̀ kó tó yàn ìyẹn gangan la ti ẹ̀kọ́ wà fún kíkọ̀ ó wà fún yẹn but pé tá a bá kí ìrun asiri tán ká mú náfìlà wá a lè ṣe yẹn súnà fẹsẹ̀ nílẹ̀ lórí ẹ̀ ó ní látúsọ́dú bàdàlà asri ìlà wàṣẹ́mṣú mọ̀tẹ́fìà ẹ má kírun lẹ́yìn asri àyàfi tó bá jẹ́ pé ojú ọjọ́ ó yìí mọ́ dáadáa tí èsì pé ńgbà tí òun fẹ́ wọ̀ lẹ́kì. ẹlẹ́ẹ̀kejì ni pé ìbátẹ́ ní ó dá kí nínú sùjúdù kí a máa ṣe àdúrà gan. tá a bá ṣe sùjúdù yẹn ṣé nínú ọ̀ràn yàn ni àbí tabadá ń kírun. gbogbo ẹ bọ̀tì mọ́mù tó ń kí ọ̀ràn yàn kó ṣọ́ àwọn kálíbà àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ tó bá yẹ pé àwọn ọ̀dọ́ ni táwọn náà fẹ́ sọ pé àsìkò yìí wà fáwọn àwọn fẹ́ tàbáwọn àgbàlagbà míì torí àgbàlagbà míì tó bá kírun tí yóò pẹ́ lórí rẹ̀ dáadáa wọ́n á bẹ fà wàhálà àbí bàbá ní bí tá à ń ti ń ṣe halkọ tẹ́lẹ̀ ẹni tó bá kírun zóòrù rẹ̀ lẹ́yìn ìṣẹ́jú márùn á rí wàhálà bàbá yìí pẹ̀lú ọjọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dá ṣakáṣaká yìí ó sì wá di pé ńgbà tó di tọ́lọ́mọ balẹ̀ ẹ̀wọ̀n ń gan lórí irun tí ó jẹ́ ìrun bàbá yẹn kéèyàn ló bí twenty minutes fún zóòrù kíkìrá yẹn kó gùn dáadáa <laughs> èyí tó ń fẹ́ nìyẹn so èèyàn ó wo hasbullah uh, jama'a bá wọn tí ń tò lẹ́yìn wa báwo ni àwọn ẹlòmíì lè jẹ́ pé ó lọ bí iṣẹ́ ni ó fẹ́ sáré sọ pé kóun mú wọ̀ yẹn kó ń bẹ̀ gbogbo wọn yẹn lè yẹn ń kà kún arúgbó mi lè wà ń bẹ̀ yẹ pé gẹ́gẹ́ bí bàbá tí wọ́n ní wọ́n máa ń sọ kalẹ̀ wá ẹ̀ èèyàn ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. ọ̀dọ́ èmi gan lè sick kò ní headache lórí. Na? mo ní ọ̀dọ́ èmi gan lè ní headache. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àtúkẹ́ ìyàwó gbogbo wọn yẹn mọ́. àti pé ní àdúrà yẹn náà hmm. ṣé a lè ṣe ní Yorùbá àbí lédè wa àbí ní Lárúbáwá tó bá jẹ́ ní tó gbọ́ Lárúbáwá ni tàbẹ́ ní tó ti ń lọ sílé kí ó àwọn àdúrà tó wà nínú súnà tó bá ní tó ń fẹ́ mu ẹni kó kà ṣùgbọ́n ẹni tó yẹ pé tọ̀ kò tí ì ẹsẹ̀ rẹ̀ ò tí ì dúró dáadáa gbogbo ń tó bá rọ̀ lọ́rùn kò èdè tó bá fẹ́ kà lọ́rùn tó bá fẹ́ kà lọ́rùn. sir. Wọ́n ní láti ọ̀dọ̀ àwọn obìnrin. Náà. Wọ́n ní pé táwọn bá fẹ́ bímọ ń tà wọ́n. bẹ́ẹ̀. ń pé àwọn ò kì í rí omi ra. bẹ́ẹ̀. ń pé ẹ̀jẹ̀ làwọn máa ń rí. bẹ́ẹ̀. fẹ́jẹ̀ yẹn wá rèé ó lè wá fún bí ijọ́ méjì. náà mí ó lè fẹ́ tó bí mẹ́ta. kó tó di pé wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í. wọn. ok sir wọ́n ṣe haid sir. no ẹbí léèrè ó lè jẹ́ haid. oh ok ṣé lẹ́yìn lọ́wọ́ ẹni yẹn. Eh, eh, ẹbí léèrè ah. ṣé haid ni ó possible torí nínú àwọn afárá sọ pé hamilu yaani ó lè rí haid ẹ̀kọ́ ah. eh, chẹ̀kẹ̀ ṣé àìbù. ok so pé kí wọ́n kan wo nature ẹ̀jẹ̀ tó bá jọ bó ṣe máa wá nígbà kan oṣù. Eh, tó bá yẹ pé hide ni tí ìbá ti ṣe hide ọlẹ́ alẹ́ istihada. ok ìdàkánná ismu istihada. salatu ha. salamu alaykum. bákan salaam tala. Oh. ẹ sọ lẹ́ẹ̀kan pé eh, imam ló gbọ́dọ̀ sọ pé ẹni báyìí ló máa gbé ìfọ̀mọ̀ so ẹni tó pe ẹni tó pè ní gangan kọ́. ẹni tó pè ní wọ́n ti ṣiṣẹ́ díẹ̀ tán ọlọ́run gbà. Ah kí ni ládá tó ń bẹ fún ìmọ̀ nínú ìrun kíkí. Ah, ìmọ̀ mi kò rẹ̀ lágbára gan ó ń represent òjíṣẹ́ náà sàásìlá ládá rẹ̀ pọ̀ débi pé kò sí kò sí kọ́lẹ̀ ó dìgbà àbádàn but ló fi jẹ́ pé n tí kò ṣe jù kọ́ jẹ́ bóun ṣe ń kírun kọ́ jẹ́ kọ́ jọ tòjíṣẹ́ náà sàásìlá eh, torí òun ní represent so ọlọ́run lọ́mọ nìkan lọ́mọ tí ó gbàdúrà dáa. bó ṣe jẹ́ pé tó bá kú gbé ó misrepresent òjíṣẹ́ náà sálám ní ah, ìyá ẹ̀ ọ́ lágbára kọ́lọ́mọ kọ́lọ́mọ yà but eh, ládàá wà fún dáadáa ẹni tó fi jẹ́ pé ẹni rí ó ní níta gbọ́dọ̀ wò kó tó di wípé tí Quran bá rí bákan náà eh, ọjọ́ orí bíbí ire ń kọ́ tí bíbí ire bá rí bákan náà ìgbọ́súnà yìí ń kọ́ tí gbígbọ́súnà yìí náà bá jẹ́ bákan náà láṣẹ tó máa wò ó bọ́ ìmọ́tótó ṣe rí ọ̀lẹ̀ hàn ọ̀tún tá àkọ́kọ́ consider ní pàpà lẹ́yìn ìgbà náà súnà lẹ́yìn tó bá rí bákan náà ta ló ṣáájú wọn ra wọn nínú tí wọ́n gbẹ́sìn yìí ọ̀pọ̀ ìyún náà tún wà ń bẹ̀ so gbogbo ètò yẹn láwò. Hmm ládàá ń bẹ fún ìmáàmù tó pọ̀ gan torí tó kóró kìí ṣe kékeré nínú ìgbésẹ̀. sàwọ́ọ̀kì. wà á kọ́ sára àtàlà. ẹ jọ béèrè gẹ́gẹ́ nígbà tá à ń sọ̀rọ̀ haid. na. obìnrin tí bí ó bá lose pregnancy. tó bá lose pregnancy na. ẹ̀bi láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì sometimes ẹ̀jẹ̀ ẹni ti lọ. gbà mí àwọn apàdà dé so wọ́n wà confused. no a cheke a cheke ló fi jẹ́ pé obìnrin kan chẹ̀kì nature bó ṣe rí ngbà tó stop yẹn amakem ngbà tó tún wá padà wá ṣé nǹkan oṣù. sometimes wan change colour. Ah, ṣáwọn náà sọ bẹ́ẹ̀ eh. tó bá change colour kì í ṣòun ìsìhádà nìyẹn àwọ̀dá nìyẹn ó dúró kò dúró. a máa kírun ṣùgbọ́n òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó mú ọ̀nà tí ó gbà rọ lọ́rùn wá kí ni ọ̀nà yẹn kó tó kí àsùbà àwẹ̀ àkí àsùbà tí zuru bá tó á dìlé rẹ̀ wọ ìgbẹ̀yìn àsìkò zuru tó jẹ́ àkọ́kọ́ àsìkò asri àwẹ̀ àwọn amúzù àti asri tí magrib bá ti tó adìlé díẹ̀ lọ ìgbẹ̀yìn magrib tá a jẹ́ àkọ́kọ́ àsìkò ìṣá àwẹ̀ amú magrib àti ṣáì tọ̀rọ̀ kan nínú àwọn sàbíà ó sọ fún ìṣẹ́ lọ́sà àṣìlá yìí pé tèmi dúró ìkàn máa yà ni so advice fún ìṣẹ́ lọ́sà àṣìlá fún mi. lẹ́yìn Islam sọ̀rọ̀ kan pa pé tó bá pregnancy ó nígbà tí ọkọ àtìyàwó lè padà meet ọkàn lórí ọkọ àwọn wọn pé two weeks. tó bá wà ní pregnancy gan ó lè ó lè súnmọ́ tó bá lọ bí tó fẹ́ lọ bí ma gan ó lè súnmọ́. salaam welcome salam. Um, I was praying behind one imam. Okay. In a mosque. Okay. Salatu Maghrib. Maghrib now. So that imam now after praying two raka. Now. The first two raka. Yes he salary he he, he, he, he, made, he terminated he made it. Name, yes. He made a mistake. Yeah. So okay. they now reminded him that uh, he has he has made a, a mistake. A, okay. So when he now stood up for the third rakah, uh, now the correction he made, he made um, but that is he corrected before doing testing, but I was not satisfied with that correction. So I called one before, before one, doing testing. Yes. Yeah, it's okay. So I called one um, one man and, yeah. and asked him for that. Okay. Salah Salatul Maghrib, he did two rak'ah. Okay. And he made He was reminded and he brought the so last rak'ah. He, he actually made Teslim. Okay, okay, agree. So then he, he was reminded. Now. Then he stood up for the third rak'ah. Okay. So before the Teslim of the third rak'ah. Yes. He made, he did the correction. No problem. He did Teslim. No problem. So when I asked that man, he said that It should it have done it. That it is either way. Yes, it's true. I agree with you. That is either so. But I agree, I agree with you. Uh, but me, I was thinking that uh, he added you, to this to, you, to the. You were thinking. Yes, you were thinking. Then he actually added to it. Uh, he didn't reduce. That's why he said two way. He was not sure what happened. Okay. Then he became sure because he was reminded. So because he was not sure, he took it to be what happened. You know, there are every took to be reduction. Yes, he took it for for reduction. That's what he took. Then he was reminded. That's what happened. But, so that's why he did uh, did something. But, and there are texts that testify to the fact that when you have such instances, yes. you do the sajda before taslim. Because there are a categorical evidences that shows that. But, that's why he did that. But when I was not clear, yes. I went to one website yes. and browsed. So yes. he, the person that posted something, yes. he brought a hadith that the prophet was praying Salah, Salah. Salat Isha. Uh, yes. And he made a similar mistake. Yes. He, after two rakat, yeah. he did Teslim and he did not know. Yes. So when he was reminded yes. that the prophet stood up, prayed the two rakat again, and before he did Teslim, and he did the correction after Teslim. He did what? that the prophet stood up for the two for the for the last two rakats. Yes. After finishing them, he made teslim. Then he then he now did the sujud for correction after teslim. Yes, that's what we are saying. Either way, there are instances where he did it before he did taslim. He did the two rakat before he did the taslim. Most especially in the case of Zuliyadin, which we brought to here, we, you know, when he brought the two rakat, it's either Asri or Zuhur, You know, when he was reminded, he brought two rakah. When he brought the two rakah, he didn't do taslim. He did taslim. No, uh, he didn't do the taslim. Then he, he, he did two sajda, then he did taslim. What I read, he said the prophet did taslim. Yes. Then you are talking it. of Isha. That's why they are saying. That's why that man said either ways because there are evidences for the two. Okay. That's why he said either way. That's why that brother told you either way, because there are instances for the, for the two. two. If one is stronger in your mind than the other, that's what you do. Okay. Yeah, that is what exactly happens. Okay. Yes. When you are doubting, is it incrementing? Is it decrease? And you are the evidence or the certainty for short uh, for reduction is stronger in your mind than the increase, then you you you do the you do the um, sajda before taslim, right. Oh, but you are sure you the, you are still in doubt, but there is more inclination to the occurrence of that thing than its reduction. Then you do the taslim, you do the sajda after the taslim. All right, so that, yes, that secondly, the on um, purification. Yes water that is not pure, like water that has been contaminated. How? How is it contaminated? Like uh, the one you explained, that maybe urine pour in a lot yes. of urine and yes. the water is sure that this water cannot be used for yes. ablution again. Yes, yes. If such water is purified yes. and is made to be clean, can you still use it for ablution? Of course, why not? What is the illa? The illa is the impurity, but the impurity has been removed. Hmm? <laughs> yes, like like so that settles the issue of wastewater, the recycling issue, and all that. Uh, so the illa has been removed, the impurity has been removed. So what next? So <laughs> I want to ask a question on that yeah. uh, mongrel. Like maybe someone is doing mongrel Salat. Okay. And the mosque he went to to pray, they side started um, praying uh, Isha. Okay. So he joined he, them, he, he met he them. Not, he has not observed his He has not observed Maghrib. But they are, They they started Isha. Start, they just want to start Isha. So he, may, he joined them and yes. they prayed Isha together. Yeah. So if you join them in praying the first two raka, yeah. then the third one, and he has the intention of praying mongrel behind the Imam. Okay. Under that Isha. Yeah. The third one, which is meant to be the last raka of his, his maghrib. Is he going to sit down and do the tashahud and? He has two options. He either sits down, does his tashahud, wait for the imam to come and meet him after the imam's fourth raka, which is now his own third. Huh? When the imam says taslim, he, he now does his own taslim too. So which means that he has only the reward of uh, Maqrib behind the Imam. Is that understood? Or he has another option, which is better. After the tashahud of his third rakah, you know the Imam is not sitting. Imam is going for the fourth. He does his own tashahud, did taslim, and went up to meet the Imam in Imam's last rakah, which is now his own first rakah. So we will have the two salawat in jama'ah. He has Maghrib in jama'ah, he has Isha in jama'ah. So it's safer, for, it's better for him because the two of them is, are in jama'ah. You understand what I'm saying? My second question is that if someone does you a favor now, yes, then you now say Jazakallah khair. Now, what should be the response of the person? The response of the Prophet sallallahu alaihi wasallam. What is it? Eh, naam. Uh, he did. someone did the Prophet. Uh, he did someone. The Prophet did someone a favor, and just as the Prophet taught us, the man, the companion said to the Prophet "Jazakumullah khairan," and the Prophet replied, "Wa antum fajazakumullah khairan." That's what the Prophet said. So to follow What the Prophet ﷺ did is more rewarding and more appropriate than doing any other way. There is no any categorical evidence for wa iyyakum. There's no, it's just uh, just like saying ma salam, that kind of thing. Yeah, yes. Now, is, is it jazakallah khairan or jazakumullah? Jazakumullah khair. Hmm. Now, sanwó-alẹ́kọ̀ọ́ntọ́lá. wàhálẹ́kọ̀ọ́ntọ́lá. nípa ọ̀rọ̀ kí akimaghrib after isha. bẹ́ẹ̀ni. ṣé ìrun yẹ ṣé bí ọ ṣe tó kọ́ ni ó yẹ kí ó wá. ọlọ́run ó tó. na <laughs> ọlọ́run ó tó báwo na <laughs> àwọn wa lọ́nà jíjìn ni ẹ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni chance kàtẹ́ o na àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìtòsí ni wọ́n wà. <laughs> na assalamu alaikum wa rahmatullahi wa barakatuh mo ka àdìsí kan na o ni la salatan lil mahid illa kima. na pé kò sí ìrun fún obìnrin tó ti bàlágà bẹ́ẹ̀ni àyàfi pẹ̀lú kima bẹ́ẹ̀ni èyí tó túmọ̀ sí pé ẹni obìnrin tí ó bá borí rẹ̀ kírun kò níhun kí là ń pè ní kimar sa. kimar naam n tó borí tó bò délẹ̀ látòrí ó bò délẹ̀. débo. ó àwọn sàbí èyí fẹ́ni fi àlẹ́ fọ́nà tó bò dé ibi gìgísẹ̀ ibi orí ẹsẹ̀ eh, ibi wájú ẹsẹ̀ now torí wọ́n máa ń da aṣọ wọn lẹ̀ tí máa kọ́va orí ẹsẹ̀ wọn báyìí tí wọ́n bá lọ sùjádà nìkan ni àtẹ́lẹsẹ̀ wọ́n lè hàn torí inú ilé wọn tí wọ́n ti ń kírun ah, gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn obìnrin sàbẹ̀ ṣe júwe nìyẹn ó ní táwọn bá lọ sí sùjádà nìkan ni àtẹ́lẹsẹ̀ àwọn lè hàn ṣùgbọ́n aṣọ táwọn ń wọ̀ o yóò balẹ̀ débi wípé yóò bo eh, ibi orí ẹsẹ̀ àwọn ni. na àwòrán lẹ́sẹ̀ but eh, àwòrán lẹ́sẹ̀ now torí tí mo sálọ́mà sọ. sàlámàlíkùn sàlám tọ́lá. ṣé a sọ̀rọ̀ kan ṣé kìí ṣe wíwé sí owó ní ká máa fi owó ra àwọn tí a kan nínú àwọn kan tí àwọn afá kan ṣe jáde irú for example actor Ibn Taymiyyah. actor. now. actor Ibn Taymiyyah. Naam. Fi wahid allafa kitaba. Naam, naam. Ajib. Ṣé àwúrò àwọn òwe yìí pẹ̀lú gbogbo táwọn èyí jọ kó síbẹ̀ nínú gbogbo àwọn tí wọ́n pè ní mistake lọ́dọ̀ àwọn bọ̀ tí wọ́n gbàgbọ́ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan mìíràn ti wá táwọn bàbá ìdí sí. Kéèyàn lọ́mọ kó rárá ìwé ṣé kì í irú waste owó ni. Ó depend lórí intention tọ́ra. Tó bá jẹ́ pé ó fẹ́ fi máa nígbà míì èèyàn fẹ́ máa wo báwọn èèyàn ṣe ponú tó torí kéèyàn má bàa àti ń tọ́ fa ìwà òpònú kíyàn náà má bàa kó síbẹ̀ eh, so wọ́n máa ń ṣẹlẹ̀ ń bá òun gbà mí lórí gẹ́gẹ́ bí àwọn kan tí wọ́n ti àwọn dẹ́nbó sheikh fauzan fauzan kò sí ó kọ́ tí wọ́n ò pé tán eh. wọ́n ṣe bẹ́ẹ̀ sí Al-Albani wọ́n ṣe bẹ́ẹ̀ sí gbogbo wọn báyìí èèyàn kàn máa wo ni pé àwọn ẹlòmíì ibi tí àgọ̀ àìlẹ́kọ̀ọ́ wọn dé tí wọ́n dẹ̀ ń sọ pé nú làwọn wà torí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sáwọn àfa yìí ẹni tó jẹ́ tọ́sẹ̀ gba ẹ̀sìn gan kò ní mú gègé kó sọ ohun ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ yìí iftiraat ni ọ̀rọ̀ tí wọ́n sọ táwọn ò gbọ́yé wọ́n wá sórí títí tí tọ́ yẹ pé kò tẹ̀ sí kò tẹ̀ sí sọ. lórí ìbéèrè tí bàbá ìbéèrè lẹ́ẹ̀kan Sheikh Muhammad Albani rahimahullah wọ́n ń dáhùn ìbéèrè kan nígbà tí wọ́n sọ wípé àwọn obìnrin tó borí ṣùgbọ́n tí aṣọ wọn ò bo ẹsẹ̀ tí wọ́n fi sọ́ọ̀sì gbé bàbá ní ìyìn tó ti kí sẹ́yìn ọlọ́wọ́ gbà bọ́ tí wọ́n bá bá obìnrin níbẹ̀ irú rẹ̀ wọ́n sọ pé kó tún ròhùn kí nítorí pé sọ́ọ̀sì tí wọ́n mú wa aslan kì í ṣe pọ́n lọ́wọ́ láti pilẹ̀ kí daṣọ bolẹ̀ rọ́wọ́ láti pilẹ̀ bàbá sì ní sọ́ọ̀sì ní ìṣesí kan tí ò lè bo aura nítorí pé ó mú ṣéèpù jáde. ọ̀là sápà ọ̀là sákà ara. wọ́n ní sọ pé kóso that káṣọ wọlé ní lílé pàbá ìlú mọ́yà so ni mo ní kí n bè é. bẹ́ẹ̀ni bó ṣe mú gan. assalamu alaikum Naam Sheikh ẹjọ́ mo fẹ́ kẹ́ ṣàlàyé nípa àwọn nàwáfì tó wá before ìwọ̀n and after ìwọ̀n. Naam. Naam nípa ìwọ̀n um, asri tẹ̀sán ní sí. Naam. Wọ́n máa ń ṣe láwọn mosque kan so challenges wa máa ń wá fún mi due to ọmọ kí ó tí ó. Tí challenges bá wá fún yẹn nínú masjid tí ó bá fẹ́ di fitna kéèyàn lọ ṣe ń lé. Naam so mo á fẹ́ kẹ́ bá mi ṣàlàyé ẹ̀sán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé man hafaza ala arba'in arba' raka'at qabla zuhr wa ba'da zuhr haramahu Allahu ala nar ẹni tó bá ń dún ní mọ́ráká mẹ́rin kó tó ká ìlà àti lẹ́yìn ìgbà tó bá ká ìlà tán ọlọ́run ọba ó ṣe ẹran rẹ̀ ní èèwọ̀ fún iná so nínú náfìlà tó yẹ kí yẹn dún ní mànì òjíṣẹ́ náà sàn aslam wa sọ pé man salla qabla al-asri arba rahimallahu abdan salla qabla al-asri arba kíkẹ́ ọlọ́run ọba máa bá ẹrú tó kíráká mẹ́rin kó tó kí asri so ara rẹ̀ nìyẹn náà àwọn kọ̀ báyìí but bójìṣẹ́ náà sàn aslam ṣètò inshallah tá a bá dé ibi sọ̀láàtù inṣàlá alkirim a fọwọ́wẹ́ torí nawafil gan téèyàn bá mójútó ń gbà mí yóò jẹ́ kí ìtọ́jú ọ̀ràn èèyàn gan kó rọrùn. Assalamualaikum. Alaikum salaam. Um, ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé bí ṣé èèyàn lè kí irun ṣáájú kí àsìkò irun yẹn tó dé. Fún àpẹẹrẹ. Tó bá kírun kásìkò irun tó dé kò ní òun àṣàfi àwọn àrùn àwọn circumstances kan. ok kí làwọn circumstances. tá a bá tá a rí pójìṣẹ́ lọ́sà islam ṣe mathalan wọ́n fẹ́ rìnrìn àjò nísìn bóyá fẹ́ lọ Ìbàdàn zur ti tó níbí wá kí zur gbọ́ kí zur tán òkè asùn ó máa ń ṣe bẹ́ẹ̀ eyín ni jẹ́mọ́ taqdim ó torí àmọ́ tó bá lójú ọ̀nà oke zurutan ngbe oke zurutan omo asiri wa lẹsẹkẹsẹ o ma n ṣe tabi o ti wa rin ajo o wa ki zuru o ma gbe zurutan o meji ni ok asiri naa o le mu wa o naa jẹ raka meji awọn circumstances bayi wa ngba mi bi iru eto ṣẹlẹ ni o le dile jẹ takdimu taakiri ngba mi bi iru ti arafa magrib ma to ni arafa bota ni á lọ kí ní Muzdalifa ìṣá ìyá ti tó ní Muzdalifa ìgbà mi ò lè jẹ́ pẹ́lú mi bó bá ti sálámà Maghrib àti ṣá ní Muzdalifa báyìí ni wọ́n á pàṣùbà torí distance yẹn wà alhamdulilayi gbogbo yẹn ò sí mọ́ nísìn ìjọba mamlakatar abiyatu Saudiya wọ́n ti ṣe ní rọrùn tó jẹ́ yí pé èyàn ó rọrùn sùn dáadáa gan nísìn tó bá dé Muzdalifa ó ní fún àpẹẹrẹ mo kí mogrib gan ó ti wá rẹ̀ mí gan so mo á fi pé tí má máa fi wọlé mo lè sùn mistakenly so mo kí mogrib yẹn tán mo wá kàn dáìní pé kí n kí ìṣá ọ̀pá house pé bí òjò ń rọ̀ ní time da kí mogrib yẹn tán làákùwò pé pẹ̀lú òjò tó ń rọ̀ yìí sìn tí yẹn bá máa fi wọlé òtútù yẹn ní jẹ́ kí yẹn lè fẹ́. súnà ni pé tójò ń bá ń rọ̀ báyẹn ìpè kan pa méjèèjì pọ̀ àìdá zuru àti asra mogrib àti ìṣá lórí irun na irun zoo fún àpẹẹrẹ nsìn na ọ irun ìṣá na mo bá raka méjì the last two rakats na tí n bá fẹ́ san méjì tó kù ní ti tèmi na ṣé màá ké kirat sókè. náà bí wo ni wàá ṣe ṣe. naam. pé báwo ni wàá ṣe ṣe. naam. méjì tó bá yẹn òun ni méjì àkọ́kọ́ tiẹ̀ ṣé o ti yé báyìí nísìn méjì tó kù tó fẹ́ san yẹn méjì gbẹ̀yìn nìyẹn so bó o ṣe máa kí méjì gbẹ̀yìn gbogbo oorun ni wàá ṣe kí tó ń túmọ̀ sí pé o bá raka méjì last two raka ìṣá àbí na ṣé o mọ̀ pé wọ́n kí ìmáàmù kí jẹ́jẹ́ ni but raka méjì ìtàkọ́kọ́ tiẹ̀ nìyẹn circumstances tó báyìí ni wípé o léètì dẹ́yìn ìmáàmù so ìgbà tó o bá máa mú rákà méjì tó mísìn ẹ wá wàá kí bí ìgbà tó ń kí rákà kẹta àtẹ̀kẹrin tiẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni wàá ké jẹ́jẹ́ ẹ̀yin ló fẹsẹ̀ múlẹ̀. ìta ni lórí àníyàn mo gbọ́ tẹ́nìkan sọ pé téèyàn bá ti kúrò ńlé pé wọ́n fẹ́ lọ sí masjid lọ kírun pé àníyàn téèyàn ti ní pé mo ń lọ mọ́sí lọ kírun pé ó ti tó ń pé. bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni wípé ó ti tó ṣùgbọ́n ngbà tó wá fèsì kíblà tó fẹ́ ṣe takbiratul ihram yẹn wà wá pa ọkàn rẹ pọ̀ lórí ìrun tó fẹ́ kí yẹn but kò sí náà wáyé tó kankan ó lè mú wa tó depend ó lè jẹ́ illness ó lè jẹ́ something ó lè mú salaam aleykum wa aleykum lórí ìdáhùn tí ẹ̀kọ́ béèrè yẹn so for instance tó bá wá pùn èèyàn fẹ́ travel ó ti kí zoro bóyá wá gbàgbé normally usually ó máa ń kí i papọ̀ báyọ̀ tó máa ń ṣe jámù ẹ̀ but wá gbàgbé in an occasion ó wá gbàgbé so ìgbà tó wá dé park ó wá rántí pé ah mi ò mà tí mọ̀ asu ìwà so asu ìyẹn ó wá ti tó nǹkan bẹ́ẹ̀ three thirty or four níwà asu ètí ìwọlé so ló lè tètè mú wa kó tó tọ́ pẹ̀lú ògùn ọlọ́run. Ah, Assalamu alaikum ẹjọ lórí yẹn is there anything like pé èèyàn wà nù bọ́ọ̀sì kò wá sí àǹfààní pé kéèyàn ní kóun dá mọ́tò dúró láti kírun. tàbí inú plane. naam. tàbí inú ship. naam. naam. is there anything like pé èèyàn fi ọkọ̀ kírun nínú mọ́tò yẹn. ọkàn kírun. naam. kò sí ní tí ń jẹ́ bẹ́ẹ̀ wàá kírun yẹn ni gbogbo bó bá ṣe lè rọrùn ẹ lọ́rùn wà mú wá bẹ̀. lórí ìjókòó. pẹ̀lú gọlọ́mù. naam naam. náà a ti ṣàlùwàlá ẹ̀kọ́ ó ti ṣàlùwàlá tẹ́lẹ̀ àbí tí ò bá lálùwàlá tó bá jẹ́ yí ẹni eruku kò dẹ̀ sómi around ẹni eruku tàbí yẹ̀pẹ̀ tó bá wà nú mọ́tò yẹn kó fọwọ́ mu kó mú wá kò pọ́sibú kó eruku ná bàtà eruku máa wà bàtà yẹn. Náà. Ẹ tó ń náà kìyálì nìyẹn tó bá yẹ pé kò serukú ń bẹ̀ mọ́tò àdó fún pọ́n fẹ́ kírun gbogbo ibi tí ò ti serukú yẹn. Qatar Dubai Mamlakat al-Arabiyyah as-Saudiyyah bí ẹ máa ń ṣe ń lọ wá ní ẹjẹ́ àjẹun ẹjẹ́ àkírun wọ́n máa sọ bẹ́ẹ̀ tó bá yẹ pé inú plane ni wàá bọ́ sínú plane mo máa ń wẹ̀ nínú plane fún ìhọ́mù tí mo bá fẹ́ gbé tó bá yẹ pé mọ́kànlá lọ straight máa bọ́nu sínú máa bọ́ sínú plane máa dẹ̀ wẹ̀ normally máa wẹ̀ máa gbé ìrọ́mù mi máa dẹ̀ máa dẹ̀ máa gba mọ́kà lọ so àwọn ọmọ street man rà kúlẹ̀ bọ́st. na baba na ọmọ. <laughs> kọ́lá ń jẹ́ àárín yín pẹ́ dáadáa. lórí dáadáa tiwọn náà. ọ̀rọ̀ kò wá àṣẹ àlékún dáadáa fún yín. Uh, lórí. kálíwà lọ ológìnrin rẹ̀ ọgọ́tẹ̀lẹ̀ kírun. <laughs> lórí irun náà ni mo ṣalábàápàdé èèyàn kan ní mọ́ṣáláṣí kan tí n ti kírun ó lóun wá láti London ó wá kí irun arìnrìn àjò kó dínrùn rẹ̀ kù ah. bọ̀kọ́ tó wá ṣe ni pé ó kírun lẹ́yìn imam onílé ń bọ̀ wá kí méjì first two ta kí yẹn ó jókòó ó bá sálámọ̀. kò gbọ́ ni àwọn àfáà kan sọ bẹ́ẹ̀. bí àfá ńlá ibn hazm abu muhammad na wípé ọba zoro kó kí méjì zoro kó sálámà jẹ kó dà ní àásìrì kó fi rákà méjì yòókù kó fi kí wa ó sọ bẹ́ẹ̀ but ẹrọ yẹn ò múlẹ̀ ahíkanu kìí ṣe èyí ń iye dáa láti fẹsẹ̀ rìn lẹ̀ lọ súnà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam mọ́tẹ́lẹ̀ àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe wà nínú sahih muslim wọ́n ní tá a bá kírun tiwa nínú tẹ́ǹtì wa a kì ní kọ́sù ṣùgbọ́n tá a bá tẹ̀lé mọ́ọ̀mù nílé a kì pé eléyìí ni súnà tá a gbà lọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam so ìyẹn ó ti gbogbo yẹn dànù torí gẹ́gẹ́ bí n tá máa ń gbọ́ lẹ́nu yín náà ni wípé ah. hmm. èèyàn ò gbọ́dọ̀ yapa imam látàrí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam tó máa mú wa. Ah, so ńgbà tẹ́ni ẹ wá ṣe bẹ́ẹ̀ tán àti kírun tán lọ́kìlì mo ṣe rí mo wá lọ bá pé èmi fẹ́ kẹ́kọ̀ọ́ pé bóyá ó ní ẹ̀rí kan tí ó fi ṣe tó ṣe yẹn ló wá ní pé àwọn àfáà kan ló sọ pé òun lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ wípé àti pé níbi táwọn ọdẹ ti ń bọ̀ náà pé àwọn máa ń ṣe bẹ́ẹ̀ wípé àwọn dẹ̀rẹ́ tó kàn dẹ̀ mọ́. àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ lóòótọ́ bọ̀dù kọ́fẹ́sẹ̀ nílẹ̀. náà nǹkan tó wá tún wá mú mi pàápàá tún béèrè question yìí ni pé lára tẹ́ ń sọ nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹni tó kí mọ́ grip lẹ́yìn oníṣà. bẹ́ẹ̀ tí a dẹ̀ mọ̀ pé n tẹ́ ń sọ ni pé a gbọ́dọ̀ yapa imam. barakallahu fik. so ìyẹn múlùdú wa. orúkọ rújú. wà á lajú lẹ̀ bá yọ gíláàsì nínú ojú ẹ̀. jazakumullahu khair. torí pé kì í ṣèrun kan náà lẹ́jọ́ ń kí. nususu wa wípé idha uqimati salatu fala salata illa al-maktuba al alif wa lẹ́lẹ́ ahad tí wọ́n bá ti gbẹ̀rùn dúró kò sí nǹkan tá a gbọ́dọ̀ mú wá mọ́ àyàfi di irun yẹn kò sọ pé illa maktubatan ó ní illa maktuba except di irun yẹn irun wo irun tí wọ́n gbé dúró yẹn sódìyẹ báyìí nìsín ẹni wá jẹ mọ́ greek tó bá ní kóhun ó bọ́ sẹ́yìn kóhun ó tètè mú mọ́gírìbù tó ń wá ó ti yapa sí násù yìí sọ yìí wọlé lá nà ló fi ní options mẹ́ta àkọ́kọ́ kó dà níyàn ìṣáì rẹ̀ kó bá wọn kíṣáì tí wọ́n bá kíṣáì tán kó wá mú mọ́gírìbù tiẹ̀ wá ọ̀nà kan nìyẹn èkejì kọ̀yapa sí imam torí wípé mọ́gírìbù tiẹ̀ ló fẹ́ kí lẹ́yìn wọn àníyàn papọ̀ tó o bá rántí ìwọ̀n ogun bóòlù ọlọ́run sọ ní kó jíṣẹ́ náà sàlámù ó líìdì àwọn sàábé nítorí bá líìdì wọn táwọn kan bá kẹ́lá káàkan tán kán bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan tá lọ parí rẹ̀ anyhow kí wọ́n lọ parí ẹ̀ anyhow wọ́n yapa lẹ́yìn imam àbí wọ́n yapa lẹ́yìn imam pẹ̀lú àṣẹ ta ni àwọn asonáṣu èèyàn náà àwọn àfi fa òfin yọ ń bi eléyìí ọwá ń jókòó kí mọ́gìrìbù rẹ o pé o ah, ṣe tashahud wọ́n dìde the last raka ti wọn ṣọmọ pé mọ́gìrìbù ló ń kí ah, wọ́n á wò pé tọ̀ ọ̀fẹ́ yapa láti tẹ̀lé ntí o sọ yìí òun wá ń dúró dè wọ́n kí wọ́n wá parí raka kẹrin tiwọn kí wọ́n wá kí wọ́n wá bá ń bẹ̀ kí wọ́n lè bá tú ẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ta àwọn àfáà kan tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú màjìnlẹ̀ ẹ̀sìn sheikh takiyuddin ibn taymiya rahimahullah rahmatan wasa kọ́ńtọ́rọ̀tù dáwà tó sàlàfíà bíríìjì dáwà sàlàfíà àtọ́mọ kíw rẹ̀ sheikh islam thani ibn qayyim jawziya àtàwọn ẹrù jẹjẹ mẹ́tẹ̀ẹ̀ta yòókù alalbani bin baz wa salih ibn uthaymin wọ́n á pè rárá ó tún kú bẹ́ẹ̀sì lórí ń tá a mà tó ṣẹlẹ̀ yìí o ọba ó pè rẹ̀ kó kúkú fi kọ́ gba aládàá jàmọ́ méjèèjì magrib àti ṣá nígbà tó yẹ pé magrib ní ń kí ọkàn kò fẹ́ yapa sí mọ́ọ̀mù ni ló fi ń bá wọn kí lọ kó ṣe tẹ̀sẹ́wùdù rẹ̀ kó ṣe tẹ̀sílíìmù kó lè bá àbáràkà kan ti ìṣá yìí tí ó kù kó jẹ́ pé ó báràkà kan nínú ìṣá ẹni tó bá rẹ̀ báràkà kan nínú irun ó ti bá yẹra ládàá jẹ̀mọ́ kó kúkú gba ládàá méjèèjì papọ̀ sóti yẹ báyìí nìsín ń bí yẹn ṣe rí nìyẹn subahana naam andesa naam. wọ́n ní <laughs> wọ́n ní ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni pé kí obìnrin ṣe irun orí ẹ̀ láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ pé ṣé ó tún nídàá ti gbàyọ̀ǹda kó tó ṣerun. ó fẹ́ kó sọ́kọ ẹ̀ lórí. bẹ́ẹ̀ni. kì í ṣe pé ó fẹ́ dá lórí ó fẹ́ kó sí lórí àbí ah, gbogbo tó bá tó rí pé ọkọ òun jẹ dòdò ẹ̀ tó fi fẹ́ kó sí lórí ó wà pàmísìbò fún. ok now wọ́n ní ṣé ẹ̀ṣẹ̀ tún ni pé no i think the question is. ó lè ṣe tó ní ìdàtí gba permission tó tó ṣe kò ní ìdí permission. tó ní láti wẹ̀ ó ní láti fi tùràrí aládùn sára so ní gbogbo kò ní láti gbogbo wọ̀nyí. ok sir eh. now wọ́n ní ṣé ẹ̀ṣẹ̀ tún ni pé kí obìnrin jáde ńlé pé kó má sọ fún ọkọ àbí kó má gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ kó tó jáde lọ. ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni gbogbo tí ọlọ́run ọba dá ní ọmọ gbé ṣépè tó bá jáde ńlẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọ̀nà jíjìn ni kò ní náfàkà ìmá oúnjẹ rẹ̀ oúnjẹ tí ọkọ òfun kì í ṣọ̀nà yẹn lé lórí mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni tó bá ní òun ò gbà kó jáde kó filẹ̀ kó má lọ. Assalamu alaikum tó ọ̀rọ̀ kẹta ìgbà tí ẹ ń ṣàlàyé fún wa ni ìgbà tí ẹ ń ṣàlàyé fún wa ní ẹ̀kan nípa pé tí èèyàn bá fẹ́ kí ìrun ọ̀ràn èèyàn lórí bóyá ó wà nínú plane ó fẹ́ kí ṣé ẹni tó ń wà nínú pẹ́ẹ́rẹ́ tó fẹ́ kírun ọ̀ràn yẹn yẹn ṣé òun náà ṣe bójú sẹ́ńlá sallallahu alaihi wasallam tó ṣe ṣe nígbà tí yan náà fílà lórí nǹkan ọ̀gbun rẹ̀ tí ń tẹ̀wá náà bí yóò dìde yóò mú òrùn yẹn wá yóò kí ní bá a ṣe ń kírun ní. ètò bá rọ̀ lọ́rùn nígbà míì ó lè rọrùn nínú plane kéèyàn mú àwọn àrùkánì but nígbà míì ó lè má rọrùn tí ò bá fi rọrùn bẹ́ẹ̀ gbogbo condition àrùn gbogbo owó bá ṣe rọrùn nígbà tásìkò rẹ̀ tún yẹn kí yẹn mú wa bẹ kọ́lá wọn fi ṣe rọrùn fún ọ wà lẹ́kùn sọ́dọ̀ àti nípa ìjáde obìnrin náà kò sílé ọkọ àwọn òbí ẹ̀ náà bẹ́ẹ̀ ni náà kó gbàgbé kó gbàgbé ènìyàn yẹn kó má tà kódà hajj hajj kò sí ìrìn àjò tó lọ́lá nígbésí ayé ẹ̀dá bíi hajj ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ti rẹ́gísítà fógun nígbà tó ti rẹ́gísítà yẹn ó ti dọ̀ràn fun fún un ó wá sọ fójíṣẹ́ náà pé mo ti rẹ́gísítà o ṣùgbọ́n ìyàwó mi ó fẹ́ lọ sí hajj o á ó ní pa ilé ìtì báyàwó rẹ̀ lọ torí pé la kìí ṣe halal fún ẹni obìnrin kó ṣe hajj tàbí kó rìnrìn àjò láì jẹ́ pé pẹ̀lú mahramu rẹ̀ ló fi jẹ́ pé àwọn àfáà mẹ́tẹ̀ẹ̀ta fi sọ pé other condition additional condition tí obìnrin gbọ́dọ̀ pé kó tó rí hajj lọ ó ní wípé mahram gbọ́dọ̀ wà fún tí ò bá sí fún kó gbàgbé náà èmi wọn máa wọn máa tèmi lọ ní ọláwà àlẹ torí pé mo kọ́láwọn òbí mi léèrè rẹ̀ àti ọba mú lọ tọ́ ó kú ọkọlọ́wọ́ bá subhanaka allahumma bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيت العظيم والمجيد كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت العظيم كما باركت على ال ابراهيم انك حميد مجيد